إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني المستمعون الكرام وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá tí ó tún kádàrà ìkójọ papọ̀ wa ní ìrọ̀lẹ́ tòní gẹ́gẹ́ bí a sì fi lé ọlọ́wọ́ bá lọ́wọ́ ní ọ̀sẹ̀ tó lọ táà sì gbèrú síwájú ọlọ́wọ́ bá lọ́sẹ̀ tó lọ wípé pẹ̀lú ògbọ́ ọlọ́wọ́ bá a tún padà máa pàdé lónìí láti tẹ̀síwájú nípa àlàyé haqiqatu salafiyya ilé tí a ń bá lọ náà ọlọ́wọ́ báyìí wá sí rọrùn fún wa wípé ká tún lè kójọ papọ̀ padà lónìí nínú àánú ẹ̀ adúgbẹ́lọ́dọ̀ ọlọ́wọ́ bá adúpẹ́ fún Ọlọ́run Ọba lórí orí tọ́lọ́run Ọba alékẹ́lá sí fún wáyé àwọn abẹ́ Ọlọ́run Ọba Ọba Allah Ọlọ́run Ọba kí ó ṣe ìjókòó yìí ní nǹkan tí yóò ṣe èso dáadáa tí ó nílapa dáadáa nínú ìgbésí ayé gbogbo wa pátápátá bẹ̀rẹ̀ lórí ẹni tí ń sọ àti àwa tí a ń gbọ́ àtàwọn tí ó tún padà máa gbọ́ nílé àti láàyè ń kálukú ọjọ́nu mọ́tò ni ó jẹ́ àwọn àyè táà ti máa ń gbọ́rọ̀ lọ́wọ́ bá ní gbogbo ẹnikẹ́ni tí ó padà máa gbọ́ abẹ́lọ́wọ́ bá ọ̀rọ̀ náà kọ́lọ̀n kó jẹ́ kó nílà padà dáadáa lórí ẹ̀mí wọn abẹ́lọ́wọ́ bá kọ́lọ̀n bá kó jẹ́ kí ó mú la ilaha illallah adẹ̀bẹ́lọ́wọ́ bá kọ́lọ̀n bá kó fi sínú mizanu hasanatina kọ́lọ̀n bá kó fi sínú òṣùwọ̀n iṣẹ́ rí wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ alkiyama wala la ilaha illallah a jẹ́rì pé kò sí ẹni gangan tó tọ́ láti máa fún ní jọsìn àyàfi Ọlọ́run Ọba nìkan a jẹ́rì pé kò tọ́ láti wá orogún fún Ọlọ́run Ọba nínú jọsìn wọ̀nyí ẹgẹ́ bá ti jẹ́rì pé kò láti wá orogún fún nínú àwọn òròyìn Ọlọ́run Ọba ẹ̀ àtàwọn sí Ọlọ́run وهذه أقسام التوحيد الثلاثة eléyìí sì ni ìpín tí tàwíṣídù pín sí ìpín mẹ́tẹ̀ẹ̀ta eléyìí tí tàwíṣídù pín sí gbogbo ẹ̀ láti rẹ̀lẹ̀ fún Ọlọ́run Ọba láti nígbàgbọ́ sí ìjọkan sísọ Ọlọ́run Ọba lórí ẹ̀ bákan náà jẹ́rìí pa Nábì sallallahu Ọlọ́run Ọba ni òdí sí Ọlọ́run Ọba ni ẹni tí ọlọ́run bá líkẹ lára li yukhrija an-nas min adh-dhulumati ila an-nur láti yọ àwọn èèyàn kó ní òkùnkùn lọ sínú mọ́lẹ̀ fàbálàgọ́ rìsáàlà a ti jẹ́ rípa nábi sallallahu alaihi wasallam ó jí sí ọlọ́run bá dógóngó torí ká nábi tó ẹ̀yin ìjọ mi hal ballaghtu ìjẹ́mbò jẹ́ iṣẹ́ ọlọ́run ọba pé fún yín àwọn sọ̀hábà wọ́n dá nẹ́bì lóhun pé bẹ́ẹ̀ ni anábi ní allahumma fashhad ọlọ́run bá jẹ́rì ní o àwọn tó rán mi sí gan wọ́n jẹ́rì pé mo jíṣẹ́ ọlọ́run bá pé fún wọn anábi wá ní kó mú ọ̀rọ̀ tó bá gbọ́lẹ̀ níbi ànẹ́bì dé ti gbọ́ àwọn tí ò bá sí ń bí nínú àwọn tí ò sí ń bẹ̀ lọ́jọ́ náà lọ́n làwáwà àmá àwọn sọ̀hábà mú ọ̀rọ̀ náà dé ti gbọ́ wa lónìí àìbẹ́ ẹ̀kọ́ jẹ́ máa sọ́wàlálá náà torí pé pàrún bá mọ̀ bá láàrin àwọ̀ àmì sáàmì ẹ̀ mélòó mélòó èèyàn rẹ̀ pé a fún ní ẹrù ọ̀rọ̀ ni adúgbẹ́fọ́lọ́wọ́ ọba wípé sí anábi sallallahu alaihi wasallam ó dọ́dọ̀ wa gẹ́ bánẹ́bí ti pa wọn sàhábà lásẹ̀ bí kan mú dé ti gbọ́ wa anábi náà dẹ̀ mú iṣẹ́ ọlọ́wọ́ ọba dé ti gbọ́ ẹni kọ̀ọ̀kan wa gẹ́ bọ́lọ́wọ́ bá ti pa wọn náà lásẹ̀ gbogbo ilé ìlàjẹ́rì wà adal amana amana ọlọ́wọ́ bá zọ́nà bá gbé Ànábì wá fi wálẹ̀ sórí ìlànà ilé tó funfun gbò láìlúha kanahariha tó jẹ́ sí pé òru rẹ̀ bí ọ̀sán lórí níbi funfun àti bí mẹ́lẹ̀ àti àìsírí júmẹ́ láyàzíru anha illa halik ẹni kankan ò ní gúrí kúrò níbi Ànábì àfẹ́ni tí ó bá parun kọ́lọ̀mọ́já parun ìkẹ́ ọlọ́wọ́ báyìí kọ́ mọ́ takú sórí Ànábì kọmọ bá àwọn tí wọ́n jẹ́ sí ànábì tán mú sí ànábì dógóngódé tí gbọ́ ti wa náà ẹgẹ́ bá nàbì ṣe pa wọn láṣẹ àwọn làwọn sọ̀hábà nàbì sallallahu alaihi wasallam àtàwọn aráyé ànábì bákan náà kọmọ bá gbogbo ẹni tó bá ń tẹ̀lé ojú ọ̀nà nàbì sallallahu alaihi wasallam títí أعظم من الأوقات المحددة له ọ̀rọ̀ yìí tóbi ju àsìkò tí a fi kalẹ̀ fún láti yanjú ẹ̀ lọ أعظم من الأوقات المحددة له àsìkò ta fi lẹ fọ́rọ̀ yìí láti yanjú ẹ̀ ó kéré fún ọ̀rọ̀ ta fẹ́ yanjú nítorí pé ibi tí ẹ̀sìn wá gbára lé gangan ẹ̀sìn tó lálàáfíà gangan ẹ̀sìn tọ́lọ̀mọba àlékẹ́lá yẹnjú sí gangan ìlànà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí gúrí kú ń bẹ̀ lónìí òun ni wọ́n fẹ́ ká dáwọn padà sí yẹn òun náà fẹ́ ká pè wá padà sí yẹn òun náà pè ní haqiqatu salafiyya tàbá ń sọ̀rọ̀ salafiyya salafiyya kí náà ń pè bẹ́ẹ̀ haqiqatu as-salafiyya ilé tó yẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ti gúrí kú ń bẹ̀ lónìí òun ni ẹ̀sìn wá fi rí rùdùdù bó ṣe rí rùdù lénìí òun ni gbésí ayé wá fi rí jákujàku bó ṣe rí jákujàku lónìí òun làwọn tí ó lẹ́sìn ni wọ́n fi ń jú mahuru mahuru máwa ni wọ́n fi ń dókùkù lájá máwa láwọn tó ṣe ń gbà tí àwọn sálàfù ń bẹ láyé àwọn tí wọ́n tó bẹ̀ máa kí látìhì tó كان من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله أما صحابة رضوان الله عليهم لما استقاموا ما توا دو ديدي كما امروا اجا بالا ما با لي كلا دي سكو يقما ولا سي الله ما با لي كلا نان هلو انا هلو وكان حقا علينا نصر المؤمنين torí pé ọlọ́run bá alékẹ́lá ti sé ní ọ̀ràn yẹn rẹ̀ lórí ọlọ́run bá alékẹ́lá ti sé ní ìwọ̀ fúnra ara rẹ̀ pé wọ́n mara àwọn mùmìnì lọ́wọ́ ni àwọn mùmìnì àná bá ṣe kéré ló ń kàtó tó ń ti bẹ́ẹ̀ wọ́n padà kọ̀ntú ayé nígbà tí wọ́n dúró dédé lórí ẹ̀sìn ọlọ́run bá ọlọ́run bá alékẹ́lá sọ wípé ọlọ́run bá ní وعد الله الذين آمنوا أدعو الله وبطلهم بألقاء سفاهم مؤمنين ونقول يستخلفنهم كما استخلف الذين من قبلهم الله بانه في وسعر للوريل خليفة يخلف بعضهم بعضا tọ́gbé táwọn ká bá ti ń lọ àwọn kan ó ti máa gbapò wọn àwọn ó ti máa rìn lójú ọ̀nà àwọn tó bá tún lọ àwọn míì ó tún rí àwọn جيلا بعد جيل وقرنا بعد قرن century after century wọ́n sì máa rìn lórí ìlànà kanáà torí pé àdínù bil isnad inna hadha al-ilma dínùn falyanzur ahadukum amman ya'khudhu dínah ẹ̀sìn wa isnadu ni kí náà pẹ̀lú isnad ó ní wípé ó gbọ́dọ̀ lókun dì tí tó fi lọ́dọ̀ ànábì ni a gba ẹ̀sìn yìí látọ̀dọ̀ àwọn tó sáájú wa àwọn tó sáájú wa gbà lọ́dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà rè àwọn náà gbà gẹ́gẹ́ bí àwọn tó sáájú wọn ṣe rè wọn àwọn náà gbà lọ́dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà gbà lọ́dọ̀ ẹ years after hijrah century kan 100 years àbí ẹ máa ma kàbá yẹn kọ́rùnù kọ̀ọ̀kan ó gbọ́dọ̀ máa tẹ̀lé in tó bá bá nílànà tó gbà látọ̀dọ̀ àwọn tó sáájú ẹ̀ àwọn náà gbà látọ̀dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà gbà látọ̀dọ̀ àwọn tó sáájú wọn àwọn náà gbà látọ̀dọ̀ àwọn tó sáájú wọn tí tó gbọ́dọ̀ àwọn tàbíìn àwọn náà wá gbà látọ̀dọ̀ àwọn sọ̀hábà àwọn sọ̀hábà náà wá gbà bẹ́sẹ̀ wá ṣe gbọ́dọ̀ rí yẹn òun láàfin ní sí ẹ̀sìn kẹsìn so yíra yìí sí so ilé báyìí náà ní káníká sàlàyé ní ká sàlàyé pé hakikatu salafiyya tàbí sọ pé salafiyya tàbí sọ pé salafiyya salafiyya ojú ọ̀nà salaf kí náà òun náà ni kí ẹ̀sìn wa àgbọ́yé wa àkídà wa àìbádà wa àkàlákò wa àgbọ́yé wa ìjọsìn wa àdìsọ́kàn wa ìwà wa ìròrí wa kó papọ̀ mọ́tẹni àwọn tẹni sáájú eléla ń gbé ẹ̀wò jama'a na a ti wá sí àlàyé tó pọ̀ díẹ̀ níwọ̀n bá lọ́sẹ̀ tó lọ èyí tẹ́ pé a fẹ́ mọ́lé lórí ni ibi ta parí àlàyé sí lọ́sẹ̀ tó lọ ó ní pé ọ̀rọ̀ sàlàfíyà sàlàfíyà yìí kálìmà gan ìgbà wo bẹ̀rẹ̀ ìgbà tí àlùmọ̀ yìí bẹ̀rẹ̀ sí máa pín ni gẹ́gẹ́ bí àdéhùn Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé iftaraqatil yahudu ila ihda wa sab'ina firqa وافترقت النصارى إلى اثنتين وسبعين فرقة وستفترك هذه الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أنا بني أوان أوان يهودي أنا سمنت وان وقمسي أوان نصارى أنا سمنت تول وقمسي tẹ̀kọ́ àwọn Yahudi sáájú na sọ́rọ̀ àwọn pín sọ́nà 71 àwọn tó tẹ̀lé wọn pín sọ́nà 72 àwọn na sọ́rọ̀ sáájú kíni o náà wọ́n sáájú àwọn musulmi àwọn musulmi àwọn aláṣẹ́ gini ni Ànábì wá láwàáyí akùn sọ́nà 73 kulluha fin nar gbogbo wọn pátá inú náà wọ́n lọ illa wahida àyàfi ẹyọ kan ṣoṣo ìgbàtà Ànábì wá sọ pé illa wahida yìí àwọn sọ̀hábà ridwanullahi alayhi wọ́n bèèrè lọ́wọ́ Ànábì pé ìrí Ànábì man ya rasulallah àwọn ẹyọ kan yóò tó wíì ta ni wọ́n ìrẹ́ ànábì ìrẹ́ òjíṣẹ́ ọlọ́wọ́n ba ànábì tọ́lọ́wọ́n ba àlékẹ́lá ránṣẹ́ tọ́lọ́wọ́n ba àlékẹ́lá dẹ̀ kọ́ lẹ́kọ̀ọ́ tó dẹ̀ dá láwọn jùlọ tó nímọ̀ jùlọ gbogbo ẹni tẹ́ bá ti lè rí ìròyìn lára rẹ̀ kò ní jama'atu ansari sunna lòun jẹ́ tẹ́ bá ti rí ìròyìn yìí lára rẹ̀ fahuwa minhu Allahi láàfí kọ bá jẹ́ sí pé jama'atu ahli tawhid lọ́lọ́hun jẹ́ kọ̀ jẹ́ sàlàfíyà ma ó ní àwa jama'atu ahli tawhid sẹ́kọ́kọ́ kàtọ́ nìyẹn àbí tẹ bá ti rí ròyìn lára rẹ̀ kọ bá sì ní àwa ni sálàfí tẹ́ bá ti rí ròyìn lára rẹ̀ laysa minhum kò sínú wa ilé ìlànà bá mi ní al-ibratu bil-haqa'iq wal-ma'ani wal-musammayat mo sọ̀rọ̀ yẹn lọ́sẹ̀ ọ̀nà méjì làwọn èèyàn pín sí lórí àgbọ́yé sàlàfíyà yìí àwọn èèyàn kan wọ́n tàṣe jù nípa sàlàfíyà wọ́n ní kò tí tí ń wọ́n ní politics ni àbẹ́yìn ọmọ gbọ́ ni wọ́n lábí súnnà yẹn kò sí kan tí ń jẹ́ politics ni ẹ́ subhanallah àwọn kan ni ẹ àwọn kan ni ẹ sàlàfíyà sàlàfíyà gbogbo ẹnikẹ́ni tó bá ti lè jẹ́ sí kọ́ wà ní ẹgbẹ́ tó sọ rẹ̀ lóòkọ́ kò sínú sàlàfíyà ma àwọn tó nìyẹn àwọn aláṣẹ jùlọ àwọn méjèèjì yẹn àtẹni tó sọ yí pé sàlàfíyà o ahìlùsúnnà o tó ní pọ́lítíìsì ní kóníkò tí ń jẹ́ bẹ́ẹ̀ alátejù èèyàn ni aláìmọ̀ tí ń sọ nípa ìsìn ọlọ́wọ̀ bá ní kàmáyà kó lùhú àbí ibùn markal àbí mudillu markaz ẹgẹ́ bí ṣe ń sọ habibullah bin adam al'alori adahullah wa aslaha kọ́nà ma kó bá fọ̀nà ma kọ́nà kó bá tún sí aṣẹ́jù kan nìyẹn aṣẹ́jù ẹgbẹ́ kejì àwọn ah, ni a salafiya o ìtàn bẹ́ẹ̀ ó ní pé gbogbo ẹnikẹ́ni tí ó bá ti sí nínú ẹgbẹ́ kankan tí ó sọ rẹ̀ lókọ kankan àṣejù kéyì ni ẹ tó gbogbo ọ̀tọ́ bá ti ń ṣe ẹgbẹ́ tó bá ti ṣe rẹ̀ lókọ tẹ́ẹ̀sì ní àmìr ò sínú sàlàfíyà ma ẹlẹ́ẹ̀kẹta elétọ́ wá jẹ́ àṣẹ ni ó máa jẹ́ tó láti pèrè bẹ́ẹ̀ náà ní láti máa fi yàtọ̀ pé ẹ abẹ́wò àwọn ìròyìn sàlàfíyà sọ́wà láàrẹ̀ lónìí sí sáàbí ló pèrè gbogbo èèyàn náà ni sàlàfí àyàtí ètònù tàbí kí gbogbo èèyàn bọ́nù sàlàfíyà àánúnúnù anẹ́bì ní ìgbàtán bí anẹ́bì lè rí pé tàlẹ́ni náà àwọn wo ló ń sọ yí anẹ́bì àwọn wo ló sọ pé yọ́lá anẹ́bì ọ̀dá kọkàn anẹ́bì ní mankana mankana ẹnikẹ́ni ọjọ́kùnrin ni ojóbìnrin ni ojú èèyàn ni ọjọ́ kaana ni káànà ma ana aléhìlì yau tó bá ilé wà lórí nǹkan tẹ́mi ànábi wà lórí ẹ̀ lónìí tẹ́ bá fi lè gbé ẹ̀sìn rẹ̀ àdìsọ́kàn rẹ̀ ìbádà rẹ̀ ìjọsìn rẹ̀ ìwà rẹ̀ àgbọ́yé rẹ̀ tẹ́ bá fi lè wọ́n tó wá bá ti tẹ́lẹ̀ tẹ́mi wà ń bẹ̀ mú anábíwá bí ọba lè tó pàtàkì anábí ni wá ashabi tó yìí tó jọrú tẹ́lẹ̀ táwọn sọ̀hábà mẹ́wàá lórí ẹ̀ man kana ala misli ma ana alayhi al-yawm wa ashabi ẹni tó bá lè wà lórí irú ẹ̀sìn tẹ́yìn ànábì wà lórí ẹ̀ lónìí tẹ́zkíyà nìyẹn ìfọ́nimẹ́ nìyẹn hàríhì tẹ́zkíyà tó nàbàwíyà eléyìí ni prophetic recommendation kánàbì fún rẹ̀ kó recommend yàn kánàbì fún rẹ̀ kó ṣe kí ni o kó fún yàn ní ìjáza kó fún yàn ní tẹ́zkíyà àwọn eléyìí sẹ́ẹ̀ àrẹ́bí wá ní ẹni tó bá fi wà lórí àgbóyí àwọn sọ̀hábà mi ó túnmọ̀ sí pé nǹkan táwọn sọ̀hábà ń ṣe yẹn ó yú ànẹ́bì inú ànẹ́bì yọnu sí ẹ̀tí ọ̀dásán ló fi níwá ọ̀sọ̀hárì àti táwọn sọ̀hábà mi wà lórí ẹ̀ náà gbogbo òròyìn yìí àwọn òròyìn yìí gbogbo ẹnikẹ́ni tá a bá ti rí lára ẹ̀ فهو من الطائفة المنصورة فهو من أهل الحديث والأثر يرى نبايتي وانو سلفياني يرى نبايتي وانو أهل السنة والجماعية يرى نبايتي وانو الفرقة الناجياني، يرى نبايتي وانو الطائفة المنصورة، يرى نبايتي وانو أهل الحديث والأثر سويتان بالو وني hadithu iftiraki yẹ tánàbí fún wa ní rọpá musulmi òpin yẹ òun ló jẹ́ kí àmà wípé ajẹ́sí pé àtàsánmì bil islam kí a máa pẹ̀rẹ̀ ní musulmi lásán láyàkìrì kò tó tó ní gbogbo àwọn fírọ̀kù tánàbí sọ yìí yantamun ilal islam àwọn náà ń ṣe kíni o wọ́n ń fira wọn ti sínú islam àbí wayansibuna anfusahum ila islam wọ́n ń fira wọn ti sínú islam nítorí àdọ̀bí jẹ́ sí pé àwa gbọ́dọ̀ ní kẹ́kẹ́ tí ó sì yàtọ̀ lórí tí ó ma ṣẹ̀dá yàtọ̀ lórí ẹni tí ń ṣe islam lórí àgbọ́yé àti lójú ọ̀nà àwọn sọ̀hábà àti ẹni pé ń ṣe islam lórí ìlànà àwọn tí èsè agbọ́dọ̀ ṣe yàtọ̀ láàrin wọn ló fi jẹ́ sí pé ibi ni istilah àgbọ́yé àti gbólóhùn sàlàfíyà bí ló ti wáyé nìyẹn pé eléyìí báyìí ni ó máa mẹ̀yáza ni ó máa ṣe yàtọ̀ láàrin ẹni tí ń ṣe ẹ̀sìn rẹ̀ nílànà àwọn sọ̀hábà àgbọ́yé rẹ̀ nílànà àwọn sọ̀hábà àtẹ́ntọ́ ẹ́ pé ó ń dá ìtumọ̀ gbọ́yé fún ara rẹ̀ ni ó ń dá ẹ̀sìn mú wá fún rẹ̀ ni ẹ̀sìn agbárí rẹ̀ ní mú wá so tọ́rọ sàlàfíyà ti jáde lélẹ̀ àti sàlàyé yẹn lọ́sẹ̀ tó lọ pé sàlàfíyà jáde nígbà tó di pé àwa mùsùlùmí pọ̀ so yíba nìsì àwa mùsùlùmí ti pọ̀ òun kálukú náà ní sọ pé kìíní kálẹ̀ bá wa ma irú mùsùlùmí wò nìyẹn ni wọ́ tí mùsùlùmí ti ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà ní ọ́ ni àbí mùsùlùmí tó yapa sójú ọ̀nà àwọn sọ̀hábà ayàdẹwà fílẹ̀ tó pọ̀ ọlọ́wọ́ bá sọ nínú suratul nisa ayà 115 ọlọ́ni wa man yushaqiqir rasula من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا الله باني ومن يشاكك الرسول anybody طبعا بان لين النبي طبعا طيب، المشاققه هي المحاربه والمعاكسه والمخالفه ìyapa náà ń pè ní mùsákọ́kọ̀ kí ẹ̀ yapa àyàn ọlọ́ni wà mẹ́n ọkùnrin lọ́jẹ́ ni obìnrin lọ́jẹ́ ni òyìnbó lọ́jẹ́ aláwọ̀ dúdú ni lárúbáwá ni èèyàn ni àbálìjẹ̀nà yùsákìtì rasul tó wá ń yapa nábì min báàdì ma tabayyana lahul huda ay min báàdì ma tadhaha wa zahara wa istabana وهذا حكم الرسول حكم الرسول صلى الله عليه وسلم في شيء ما في كذا وكذا إذا جاء النبي ري أبوي النبي ري لولين كباي هذه قضاء هذا قضاء الرسول إذا جاء النبي للي نقبع كباي وأن يطارئ من بعد ما تبين له الهدى هلا أبو أدوى سبعه فمن يشاكك الرسول من بعد ما تبين له الهدى الله بارك لا أضاف إليه أمرا آخر وهذا الأمر مهم الله بعدك لا تنفي على أمريكا كون تونة الأكبر قد كيلو الله بعد أولاني ويتبع غير سبيل المؤمنين ويتبع ghayra sabilil mu'minin tó wá ń rin ojú ọ̀nà tó yàtọ̀ fojú ọ̀nà àwọn al-mu'minun níbi báyìí al-imam shafi'i rahimahullahu ta'ala wa ghayru wahid min as-salaf wani hadhihi al-aya dalilul ijma' wani aya yìí nínú àwọn ẹ̀rí pé ijma'u ẹ gbọ́dọ̀ yapa rẹ̀ ni tahrumu mukhalafatuhu ẹ gbọ́rọ̀ yapa ijma tó gbọ́ wà yattabi ghayra sabilil mu'minin gbogbo ẹnikẹ́ni tó bá ti lé mú àgbọ́yé mi wá tó yàtọ̀ fún àgbọ́yé tí gbogbo àwọn mùmìnì tí wọ́n gbọ́yé wà yattabi ghayra sabilil mu'minin ẹni tó bá ní àkídà tó yapa sákídà àwọn mùmìnì tí wọ́n ṣe ijma wùlé lórí wà yattabi ghayra yàtọ̀ sí ìbádà tí ijma wà lórí ẹ̀ والمؤمنون في هذه الآية أو مؤمنين آية أو تقسنوا لك دخولا أوليا أو أن لك تقسنوا مؤمنين مؤمنين لك قلنا لهم النبي من هو أصحاب رسول الله صلى الله عليه وسلم أو الله عليك السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار من صورة التوبة الله أبا عليك رجل قرأي والسابقون الأولون الله أني أعويني ساجوا على قوكو نينا من المهاجرين والأنصار من أعوى المهاجرون نوى أتينا وأنصار أعواني السابقون الأولون àwọn ni sálàfù wa ẹgbá ti ní sálàfù lọ́sẹ̀ tọ́lọ a ní náà ní kíni o àwọn tó sáájú àbí àwọn ní méjì ló lè pín alérí asálàfù sọ́lìhù wà sálàfù pọ́ọ̀lìhù ẹ́ ولأجل ذلك كتبنا على بني إسرائيل أن من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا أقفوا أن تقول تجيلة لولي أما نبي آدم أبي هابل أبي قاضي ها قاضي أولو قتل ló fi jẹ́ gbogbo èèyàn tí bá ń tàjẹ́lẹ̀ lónìí yọ́ ma ní kíflù lórí wọn yọ́ ma nípin lórí wọn tálàbù tí wọ́n nìyẹn lórí kí ní o lórí ká tàjẹ́lẹ̀ ẹ̀tí ọ̀dásán gbogbo èèyàn ló ní tálàbù ẹ̀ oye ala kulli hal ọlọ́ni wallazina taba'uhum bi ihsan ọlọ́wọ́ bá lékẹ́ tó wá من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان àtàwọn tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà wọn pẹ̀lú pé wọ́n ń ṣe dáadáa ó túnmọ̀ sí pé Ọlọ́run bá lè kẹlá sí ẹ̀yìn lórí gbogbo tí bá ń tẹ̀lé ojú ọ̀nà as-sabiquna al-awwalun Ọlọ́run bá ní radiyallahu anhum Ọlọ́run bá yọ́nú sí wọn wa radu anhu àwọn náà yọ́nú sọ́lọ́run bá ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ti wá pèsè kalẹ̀ fún wọn aljanna tó ẹ́pàwọn akérèmọ̀dé ń sàn lábẹ́rẹ̀ ló fi jẹ́ pé nù áyà mi ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá sọ pé walladhina ja'u min ba'dihim min ba'dihim bọ̀míru hum tó wà ń bẹ̀yẹ àwọn olọ́ọ̀bá ń bá wí walladhina ja'u min ba'dihim ay alladhina ja'u min ba'di sahaba alladhina ja'u min ba'dihim inú wọn làwọn náà wà síwájú wọn يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا إنك الرؤوف الرحيم ọlọ́wọ́ bá ní pàlẹ̀lẹ́fínà já omi báyìí ọlọ́láwọn tó wọ́n dé lẹ́yìn àwọn sọ̀hábà na rabbana wọ́n máa sọ wípé ọlọ́run bá wù ighfir lana foríjì ẹ̀kọ́ mẹ́bí tí bá fẹ́ sọ àdúwà fún yàn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ látorí ara yínà gbogbo àdúwà tánì bá fẹ́ ṣe arẹ́bẹ̀ ni wa musa ọlọ́run kọ́ musa arẹ́bẹ̀ bẹ̀rẹ̀ ọlọ́run ṣàánú mi yóò ṣàánú ẹ̀yin náà Rabbana ighfir lana ọlọ́run bá borí jẹwa wa li ikhwanina alladhina sabaquna bil iman àtàwọn ma yá wa tó ti gbáwájú wa pẹ̀lú iman àwọn orí jama'a wala Ma fi sínú ẹ̀mẹ́ wa sínú nípa àwọn tó ti sáájú wa nínú àwọn ẹni rí ẹgẹ́ bọ́nà ọba ti fi sọ́nà ọkà àwọn kan lónìí tó ń pẹ̀lú àwọn ní àwọn arọ́fíbọ̀ ẹ́ ọlọ́ọ̀bá fi sọ́kà gbogbo ayà yìí ó jẹ́ kó yẹ pàwọn

ẹ̀wọ́ hadithu ni wọ́n gbé janaza kẹkọjá lọ́dọ̀ Ànábì sallallahu alaihi àwọn sọ̀hábà wá ṣe tànà wọ́n yí ẹni yìí dáadáa kí à ìyàn rílẹ̀ ni yìí arẹ́bì ni wajabat ele sọ wajabat ẹgbẹ́ bí pé kí nǹkan wọ́n gbé jànáza alákọ̀ọ́kọ́ kọjá wọ́n gbókù alákọ̀ọ́kọ́ kọjá aṣọ dáadáa ń pa rẹ̀ oníwájàbà wọ́n tún gbélẹ̀ kejì kọjá aṣọ ìdánpa rẹ̀ oníwájàbà wọ́n máa wájàbà kí ni nǹkan tó jẹ́ ọ̀rọ̀ àyà arẹ́bì ni fama asnaytum alayhi khayran wajabat lahul janna ẹ̀rẹ́ lè tẹ́ sọ dáadáa nípa rẹ̀ yẹn aljanna ti dọ̀rọ̀ yẹn lé lórí yọ́wà aljanna ìlàrùn ẹ̀yin ní ṣùhádá ẹ̀yin sọ̀hábà yìí ni ẹlẹ́rìí ọlọ́run ọba lórí ilẹ̀ kò ní láì níṣì ọlọ́run bó sànú wa nítorí ọlọ́pàá ló fi jẹ́ sí pé nínú hadithu al-Irbad bin Sariya radiyallahu anhu bàtánàbí sallallahu alaihi wasallam tó ń sàlàyé fún wa nípa àpàtàkì súnnà arábí anábi ní alaykum bí súnnàtì kẹrìbá pánábí ò fi àgbóyà àwọn sọ̀hábà àgbóyà àwọn sálàf kò fi ṣeré anábi ní alaykum ìtumọ̀ ní pé ọdọ̀ ọ̀rọ̀ ayẹ̀ lẹ́yìn lórí torí pé aljarru wal majrur yanubu anil amr o ma ń gba iṣẹ́ amuru ṣe so amuru lọ́wọ́ ń bẹ̀yẹn anábi lọ́dọ̀ ọ̀rọ̀ ayẹ̀ lẹ́yìn lórí o bí súnnàtì kẹgbá súnnàmì ànábì mu wa súnnàtì al ar-rashidin wa sunnatil khulafa ar-rashidin anábí ò ní anábí ò kọ ìlànà òkọyán ìlànà àwọn sọ̀hábà kọ̀kọ́ kéré rárá àti súnnà àwọn o al-khulafa ar-rashidun al-khulafa ar-rashidun súnnà wọn gbogbo àwọn eléyìí báyìí àtàwọn míì àtàwọn míì tó ṣe é ṣe kápadà máa mú wá ó ní ẹ̀rí lórí wípé ìlànà àwọn sọ̀hábà ọlọ́wọ́n bá yọ́nú sí ọlọ́wọ́n bá dẹ̀ pàwà láti ká máa rí ojú ọ̀nà wọn kò yí bá ní sí èyàn máa rí ojú ọ̀nà wọn tó sáájú ni ẹwà nábígbà tọ́lọ̀wọ́n bá lè gẹ́gẹ́ pàdásẹ̀ ọlọ́ni ìláìkẹ́ lẹ́vínà hádáó fàbí hudáhù mú kòtẹ́lì báyàyẹ́ sí lọ náà nìyà rí ọlọ́wọ́n bá láwọn ànẹ́bí ọlọ́run tá sàlàyé fún ọ̀yí ìlànẹ́bí àwọn tàti mana ni ẹ fàbí hudáhù muqtadi ojú ọ̀nà wọn kí wọ́n máa rìn àwọn sálàfù ẹni ẹ nítorí ẹlẹ́ni gábi kọrin ó ní turidun najah walam tasluk masalikaha inna as-safinata la yajri la tajri ala al ọfẹ́ lọ sí èkó àmọ́wọ̀n gbójú ọ̀nà èkó ẹ́ pẹ̀lú tẹ́sìlùkú mẹ́sàálìkà iná tẹ́bí iná tẹ́látẹ́ jìrì alìyàbás ìwọ́rọ̀ kojú omi tí ń rìn lórí ilẹ̀ rí láíláí ojú ọ̀nà rẹ̀ ni ó máa rìn tó bá fẹ́ rí rìn àbí tó bá fẹ́ rí rìn ojú ọ̀nà ni ó máa rìn bíyàn bá fẹ́ là ojú ọ̀nà àwọn tán ti là ní kíyàn máa rìn ẹ́ bíyàn bá fẹ́ là sẹ ni Abdullahi ibn Mas'ud ló sọ pé man kana gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn èèyàn kan tó fẹ́ máa ní ojú ọ̀nà àwọn èèyàn kan palestine bí máa ń kọ́ dìmọ̀ kọ́ máa tẹ̀lé ojú ọ̀nà àwọn tó ti kú àwọn sọ̀hábà nìyẹn fa inna alhayya la yu'manu alayhi fitna àbí tó gbẹ́ni tó wà láyé àfọkànbalẹ̀ sí pé fitna ò lè ṣẹlẹ̀ sí tó gbẹ́ inna ahadakum la ya'mal bi amali ahli an-nar bi amali ahli al-janna hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها وإن أحدكم فيعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها نعم gbogbo àwọn ilé ìbáyìí oúnjẹ pé wáyé pé gbogbo ẹnikẹ́ni tó wá bẹ́ máa tẹ̀lé jú ọ̀nà lótórí ẹ̀ Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu mọ́rán ti tí ẹ̀ náà Hudhayfa ibn Yaman ó ní kullu ibadatin lam ta'abbadha ashabu rasulillahi sallallahu alaihi wasallam fala ta'abbaduha gbogbo ẹ̀sìn ẹ̀sìn dẹ̀bẹ̀ láti di àkídà tó gbogbo ta ní ládìsọ́kẹ̀ yà fi ń jọ́sìn fọ́lọ́wọ́ bá ní agbà pé lára ẹ̀sìn lọ́wà pé àdìsọ́kẹ̀ tó yẹ ká ní gẹ́bí mùsùlùmí rẹ̀ àbí inú ẹ̀sìn lọ́wà pé kágbà pé nǹkan báyìí àbí bí wọ́n bá ti gbà bẹ́ẹ̀ kò kúlù ìbádàtì gbogbo àkídà kúlù ìbádàtì gbogbo ìbádàtà ń fi ríkèríkè ara ṣe kúlù ìbádàtì gbogbo ìrìnkádàtà ń fi àwọn ṣe torí àkídà ìbádàtà ń fọkà ṣe ni àrí lam yata'abbadha ashabu nabiyyi sallallahu alaihi wasallam tẹ́ bá ti bá wọn sàhábà ní díẹ̀ kan ṣe gbogbo àdìsọ́kà tẹ́ bá ti rí pàwọn sàhábà ní gbogbo ìbádàtà ń fi ríkèríkè ara ṣe ti rí pàwọn sàhábà ṣe gbogbo ìbádà tán forí àwọn ṣe tẹ́ ìbá ti fáwọn sọ̀hábà ṣe fàlátà àgbàdúhà kò lè pà ní ẹgbọ́dọ̀ ṣe ẹgbọ́dọ̀ ṣe gini ẹ̀hẹ́ ẹgbọ́dọ̀ ṣe nítorí ẹlòbí jẹ́ sí pé nínú hadith wa sahabil halqa agbárùn yẹn ìgbà tí Ibn Mas'ud dọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe bídíà yìí kí ni ẹ̀rí tí هؤلاء صحابة نبيكم bí ayíhì mọ̀kítàdéìtò ewé lẹ́yìn kò sí mẹ́wẹ̀ mímú lárúbáwà tèmi nù ìjí ibn Mas'ud sọ wípé haúláyé sọ̀hábàtù nabiyyikum mutawafirun àwọn sọ̀hábà nẹ́bí yína ti pọ̀ yìí tẹ́kùtán ewé lẹ́yìn jọnù wọn irú tẹ́yìn ṣe ìtàlẹ́rí tó ṣe rí wallahi hujjatun qawiyya hujjatun dáàmìrọ̀ qasimatu dhahri asẹ́nilẹ́yìn rírùn ẹ̀rí tí máa ń sẹ́yìn lẹ́rin pé in tó ń sọ ìta ló sọ rí in tó ń ṣe ìta ló ṣe rí ẹ́ àwọn ẹ̀yìn sọ̀hábà tó dẹ̀bí yìí kú mẹ́ta wà fi rú ẹbá wọn sọ̀hábà lẹ́mì náà sì pọ̀ yìí tàlẹ̀yìn rí ọwọ́ tàlẹ̀yìn ti rírun dẹ́yìn ṣe ẹ́ Abdullahi ibn Mas'ud ní sọ kíni o ní mẹ́rin wá pẹ̀lú pé ìtẹ́yìn ṣe iṣẹ́ sọ̀hábì wò lẹ́bìjọ ìtẹ́fì mẹ́pórí àmà àrùn lẹ́wà ní ẹ nígbàtí Abdullahi ibn Abbas tó lọ́dọ̀ àwọn Khawari tó fẹ́lọ bá wọn ṣe nìkọ́ṣ ẹ̀mọ̀ nǹkan Abdullahi ibn Abbas sọ fún ó ní ó ti tó fún yíkẹ́ ẹ̀mọ̀ kó rí ọ̀nà ànù lẹ́wà nítorí pé kò sí sọ̀hádì kan láàrin yín ẹwọ́nú àrin yẹ gbogbo yín sọ̀hádì wò ní bẹ̀ láàrin yín pẹ̀lú ìyẹn gan ó yẹ kẹ́ ẹ̀mọ̀ pẹ̀ sí lójú ọ̀nà pé Khawari sọ̀hádì kan tájẹ̀ wá sọ pé à wọn àgbóyé yẹn ya parí ẹ̀wà rò pé incorrect ah wàláì ẹ̀sìn ànẹ́bì kẹ́ǹsẹ̀ wọn tó láwọn tí wọ́n gba kí ó lọ́dọ̀ ànẹ́bì gẹ́sára ànẹ́bì wọn gbọ́n tẹ́yìn ṣe yé àwọn ànẹ́bì ò ti kú àfìgbà tó stamp wọn páwọn ilé ìwọ́n rẹ́fìsẹ̀ ọlọ́run bá lè gárẹ̀ lóhun gbà wọn lẹ́rú àbí ọlọ́run bá sọ nínú suratul Baqara ọlọ́ni fa in amanu ṣargun yẹn tó ní pé in tó wà ń bẹ̀yẹn in ṣàtúyà ni ọlọ́ni májẹ̀mú ni pé májẹ̀mú tó yóò fi jẹ́ mú mi lọ́dọ̀ náà tí o fi wà lórí ẹ̀sẹ̀ tọ́lọ̀ ọba sí fa in ọlọ́ni tẹ́ lọ májẹ̀mú nìyẹn ámẹ̀nú tẹ́ bá lọ ní ìgbàgbọ́ bí mithli kẹ́ẹ̀tùwà mithlu irú bí mithli irú ma te bihi irú ìgbàgbọ́ tẹ́yìn tí mo dojúkọ ẹ̀yin tẹ́ nígbàgbọ́ àwọn dọ̀míru kìtọ́ dọ̀míru àwọn tàbí tí kọta ń bá sọ̀rọ̀ ṣe wọ́n ti bí wọn gbà náà mọ́ wà nù wọn ẹ́ ẹ̀yìn kọ́ àwọn olówó àwọn mẹ́ta tọ́nà lójú kan gbà wọn ẹ̀hẹ́ àwọn ní mùmí nígbà yẹn bí mítìlì máa àmẹ́ntùn bíhì tí gbàgbọ́ wọn bá lọ jọ rú ilé ìtẹ́yìn sọ̀hábà níni wàláhì ọlọ́wọ̀n fàkọ́dí ìtàdáwò mọ́jẹ̀mú jawabu sharti ni yau ẹ́ fàkọ́dí wọ́n ti mọ̀nà wọ́n ti wàláì bí àkídà yẹn ti sọ̀hábà tí ìbádà yẹn ti sọ̀hábà tí àwọn àkọlákù yẹn lórí àgbẹ́yà wọn sọ̀hábà a fàyín na mahun fi ṣekọ́ mọ̀ṣá pọ́pọ̀ta ń sọ yẹn ẹjì wà núẹ̀nu wà mẹ́ yíò ṣá kìkì rasúlá ní bá di máa tàbáyà rẹ̀ wùlhúdá wà yẹ tẹ̀lé rẹ̀ sẹ̀bílì mọ̀mìnì fàyín na hun fi ṣekọ́ fàyín na hun fi mọ̀kọ̀láfàtì من بعد ما تبين الله بني أولاني وإن تولوا فإنما هم في شقاء فسيكفيكهم الله ọlọ́run bá ní àwọn tàbá wá ń rí ojú ọ̀nà burúkú ìtàn tẹ̀lé àwọn sọ̀hábà yìí ọlọ́run bá bá imamul bukhari àdísì jákújákúlé ń gbà wá ọlọ́lọ́hun gbọ́ imamul bukhari sọ pé ànábì rẹ̀ ọlọ́lọ́hun gbọ́ imamul bukhari sọ pé ànábì máa ń bóbìnrin tó sí bá ń ṣe àìsàn lọ́wọ́ ọlọ́lọ́hun imamul bukhari sọ pé imamul bukhari sọ pé ká máa pààyàn lórí irun tó yẹ̀ náà wọ́n mọ́sálásí àwọn alùsùn náà fi máa ń kó ìdà àti ìbọn sílẹ̀ ọlọ́ni mo gbọ́ imamul bukhari àbúrà ní pákẹ́ ìbèrí ni imamul ni mo gbọ́ ìmáàmù ìbẹ́yà kíkẹ́ èfèrí ni ọlọ́ ni mo gbọ́ gbogbo ẹ̀ náà wàhúwà sẹ́mí olẹ́lì kódà ọlọ́ ni mo máa ń tẹ́ ẹgbà lérò tẹ́ fi ń sọ èmi ọlọ́run tó lẹ́yìn pé mo gbọ́ tán mo tún nímọ̀ sí àníyàn yín tẹ́ fi ń sọ ẹ̀ mọ́ ma ẹ̀ntọ́ ẹ̀ pé ń ni láti máa Islam ọmọ mọ́ báwọn èèyàn bá ti ẹ̀mọ́ èmi mọ́ wọ́n wà alif èdè ọlọ́wọ́ bá mọ́ fẹ́rẹ́ nìsì súnà ọlọ́wọ́ bá ìdájọ́ ọlọ́wọ́ bá lórí àwọn tí bá dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní kò lè yí padà láíláí ẹ́ falantajira li sunnati llahi tabdila ọlọ́run se máa ń ṣe lórí àwọn tó máa ń ṣe báyìí ọlọ́run ṣe pẹ̀lú ẹn tí bá ń ṣe bẹ́ẹ̀ tí ò bá túbá a máa wọ̀ fẹ́ kí ọlọ́run bá lékelá bínú sí gbogbo àwọn tí bá ń ṣe báyìí abẹ́kọ́lọ̀ máa lékíní kọ́lọ̀ bá láwọn ẹgbẹ́ bá lẹ́bí lẹ́yìn sọ fáwọn ará fọ́ ìf nígbàtí mẹ́lẹ́kù tí jìbìrìlì wá bá àti málàkù tó wà ní òkè tánì káwọn pàwọn rẹ̀ tẹ́ anẹ́bí ò ní sọ àwọn fún wọn mọ̀nà ni àwọn náà fẹ́ kọ́lọ̀ ọba pẹ̀yìn náà rẹ̀ àwọn náà fẹ́ kí ni o ikọ̀ ti dá àbí nàbí àwọn náà fi kọ́ sí ànẹ́bí nábí ẹ̀ẹ́ mẹ́jẹ̀ kí Hamas àgbé wa débi pé káàmù wá sí pèlé wọn àdúrà lọ́rọ̀ wọn gbà ẹgbà tá ń sàdúrà fún wọn gẹ̀rẹ̀ ọ̀rọ̀ wẹ̀ tí lójú ju ká máa ni kí bá jẹ́ burú sí wọn mọ̀ kéré bú báwọn èèyàn ni àwọn èèyàn kẹ́ ní sáà ń hó lórí àbí ọlọ́wọ́ sànúwà ìta àjálẹ̀ yìí ọ̀rọ̀ tó lágbára ni Al-Imam Ibn Taymiyyah rahimahullahu ta'ala mo fẹ́ kàtíra fún wa ìgbàtẹ́ sàlàyé nípa ọ̀rọ̀ sàlàfíyà yìí tí a bá lọ wọnú Majmu'ul Fatawa kálọ̀ mujalladu ẹlẹ́kejì volume 7 page 585 a bá ọ̀rọ̀ Ibn Taymiyyah tó fẹ́ kàyí a bá ń bẹ̀ náà àdìmọ́ Ibn Taymiyyah sọ wípé wọ́n ni qala rahimahullah la aiba ala man azhara mazhar as-salaf وانتصر إليه أو اعتزى إليه بل يجب قبول ذلك منه فإن مذهب السلف لا يكون إلا حقا Imam Ibn Taymiyyah sọ pé la aiba kò sí àlébù kò sí wàhálà ala man azhara madhhab as-salaf fún gbogbo ẹnikẹ́ni tó bá ń fi ìtẹ̀lójú ọ̀nà àwọn sálàfù hàn pọ̀nà ń fẹ́ máa tẹ̀lé pé sálàfí ni mí sàlàfíyà ni mò ń rìn lórí ẹ̀ Imam Ibn Taymiyyah ni kò sí èbù kan èyẹ lóhun tẹ̀lá àwọn sọ̀hábà wọ́lọ̀fẹ́ máa bú pé sàlàfíyà yẹ pọ́lítíkì ni èyí tó bá yẹ politics làwọn sọ̀hábà ń ṣe èyí náà làwọn náà ń ṣe wọ́n yẹ politics irú politics táwọn sọ̀hábà ṣe ń gẹ làwọn náà ń ṣe ṣe rà nìsí ìbúrò tẹ́mí ya ní wọ́n tẹ́sàbà ilé gbogbo ẹnikẹ́ni tí bá ń fìrẹ̀ ti síbi sàlàfíà tí ń fìrẹ̀ ti sójú ọ̀nà àwọn sálà kò sí èbú fún kò sí àlébù fún awẹ̀ tẹ́sà ilé gbogbo ẹnikẹ́ni tó bá ń fìrẹ̀ sọ wípé ojú ọ̀nà tó wọ́n máa rìn òun náà ni ojú ọ̀nà àwọn sálà kò sí nǹkan tàà lè sí kò sáburú lórí ẹ̀ bá lè yẹ́jì kọbúrú dáàlìkà mìírù kódà ọ̀rọ̀ ẹ̀ ní pẹ́gbà lọ́wẹ́ pé ojú ọ̀nà tí wọ́n náà lóhun rìn yẹn ojú ọ̀nà àwọn náà yọnu sí fàyín na mazhab salaf tó ipò ojú ọ̀nà àwọn sọ̀hábà la yakunu illa haqqan kò lè jẹ́ nǹkan kan yàtọ̀ fódòdó tó rí pálọ̀ ọba lè gílọ́ sí kí ni o ọlọ́run ọba ló jẹ́ kó yé wa bẹ́ẹ̀ ojú ọ̀nà àwọn ọlọ́run ọba lóhun yọnu sí àìbẹ́ẹ̀kọ́ ni محمد رسول الله والذين, والذين معه أشده على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا آية طبعا سورة, سورة محمد محمد في فتح سورة الفتح آية الله أبالي محمد رسول الله ọlọ́ni Muhammad Rasulullah ni òjísí ọlọ́ọ̀bá ni ọlọ́ọ̀bá náà jẹ́ ríbẹ̀ wal-ladhina ma'ahu àtàwọn tán wà pẹ̀lú ẹ̀ àwọn olówà pẹ̀lú ẹ̀ náà àwọn sọ̀hábà ni ẹ̀ ojú ọ̀nà wọn la ní yìí náà lẹ́yìn ta fi kéré ìtàn mo lá máa gbé tíra kẹyẹ̀wò síwájú kí tó kàwọn kankan bí tíra yìí la máa

èyàn eh? lè sọ̀rọ̀ lé ọ̀rọ̀ tí èyàn bá sọ láti fi sọ ọ̀rọ̀ ẹni ẹlòdodo pé àìntọ́ sọ yóò dodo ni kódà àwa náà rìn lójú ọ̀nà yẹn tàbí kí ọ̀sọ́gbé tọ́ sọ yóò ọ̀rọ̀ burúkú ni tó ń tápẹ́ ní tàkìbù yẹn tó tàkìbà ìsọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ lórí tíra kan tápẹ́ ní asàlàfíyàtù laysat madhhaban ẹnìkan ló kọ tíra yìí ó ní sàlàfíyà sàlàfíyà laysat madhhaban kìí ṣe madhhabi ni tẹ́wàlẹ̀ ẹ̀kẹ́jẹ́ orí ìdàrà yíò tẹgbẹ́ ìkẹ́kọ̀ ma ti ń sọ ni Sheikhul Islam Sheikh eh, Salih Al-Fawzan àwọn ni ó kó bọ́ lẹ́nu gún nísìn Salafiyya àwọn ni òfin tẹgbẹ́ ni òfin tẹ mazhab ni Salafiyya ojú ọ̀nà táàrin ni ojú ọ̀nà àbí ni ẹni ọba kọtíra ó ní as-Salafiyyatu laysat madhhaban ó ní Salafiyya Salafiyya wọ́n wá ní tààkìbá àwọn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan lé ọ̀rọ̀ tó sọ yẹn so ẹni tó ṣe tírà yìí al-alimu rabbani al-sheikh al-alimu rabbani Salih ibn Fawzan al-Fawzan agbàfán ni tọ́wà ní Riyadh wọ́n sì ń bẹ̀ títí dìsìn hafizahullah àwọn ẹni wọ́n kọ ọ̀rọ̀ yìí kí ni ká tó sọ ó ní asàràfíyàtù marhalatun zamaniyyatun mubaraka la mazhabun islamiyyun wọ́n ní sàràfíyà yìí marhalatun zamaniyyatun mubaraka àsìkò kan lásán ni ní sàràfíyà sàràfíyà pé àsìkò kan tọ́lá àlùbáríkà lásìkò yẹn pé àsìkò kan ní tó yẹ la mazhabun islamiyyun kéèsè ojú ọ̀nà ìsìlámù kan ní jẹ́bẹ̀ pé nǹkan yẹn àsìkò àsìkò yẹn lọ àsìkò tó lálùbáríkà ni so tí ma ní bẹ́ẹ̀ tó bá lóhun tẹ̀lé ojú ọ̀nà sálàf kò sí kò rún à lójú ọ̀nà kakata ń tẹ̀lé kìí sojú ọ̀nà àsìkò lásán ni so bọ́ọ̀ ló sì wá lọ ń tẹ̀lé lásìkò ẹ̀tí ọ̀nà tàn kìí ṣe mọ́sánláàbù tí yàmá ń tẹ̀lé ẹ̀mọ́ kátẹ́lẹ́tẹ́ ọbẹ̀ kọ̀ndẹ́mù ìtẹ̀lé ojú ọ̀nà sálàf pé sàlàfí èso ojú ọ̀nà kìí ṣe mọ́sánláàbù marhalatun zamaniyatun stage kan nínú Islam tó lálùbáríkà gan ẹ̀tí ọ̀nà sáà irú ẹni ìfẹ́ jọ ẹni kọ́sọ̀ wípé tó ní ìtumọ̀ hadithu pé khairul quruni qarni tó ní àsìkò lásánà nẹ́bí wí àsìkò yẹ́ kàn lọ́lá ní kéèsà àwọn tọ́wà nínú àsìkò yẹ́ lànẹ́bí sọ sẹ́gbẹ̀ẹ́jú sọ lẹ́nà pé jàbàtá nìyẹn ẹ̀wọ́n àti búfì di sẹ́mì rò rí ní mẹ́lórí wọn pé as-salafiyatu naam sheikh wa láwọn fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ at-ta'qimul awwal ọ̀rọ̀ aláwọ̀kọ́ tàwọn fẹ́ sọ lẹ́yìn ọ̀rọ̀ tó sọ òun náà ní kíni ó ní qawluhu fil unwan gbónà rẹ̀ tó sọ níbi àkọlé wípé as wọ́n ni hazal alwan ṣékì ní àkọlé tọ́sọ̀ ìtọ́pìkì yìí ma'ana ìtumà rẹ̀ ni wípé anna salafa wípé salaf laysa lahum mazhabu wọ́n ní mazhabu kan yu'rafuna bihi tàbí mawa àwọn sọ̀hábà ní mazhabu kan tán tẹ̀lé táwà mọ̀ wọ́n pé mazhabu àwọn sọ̀hábà rẹ̀ wọ́n وكأنه في نظره عوام nínú òwòye tí ẹ̀ nínú orí tí ẹ̀ àwọn sọ́bà kan jẹ́ bí àwam bí àwọn populace bí àwọn èèyàn lásán àbí jẹ́dáre tí wù sí nẹ̀kọ́ ẹ̀ aṣú zaman bila mazhabin tí wọ́n tẹ̀mí lásìkò kan láì ní mazhabu kan tẹ̀lé pé wọ́n tẹ̀mí lásìkò kan so àsìkò yẹn so náà àmì gbọ̀n wọn ní sálà wọn ní mazhabu kan tẹ̀lé

innaka ta'ti qauman ahla kitabi abi falyakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illa allah fa inhum ata'uka lidhalik nígbà tẹ́ bá gbọ́rọ̀ tàbíhìrù yẹ tẹ́lú tó kọ̀rọ̀ ahkam so eléyìí ni mazhab on àwọn salaf fi da'wati ila allah gbogbo ẹnikẹ́ tó bá fẹ́ tẹ̀lé salafiyya tó bá fẹ́ bẹ̀rẹ̀ dáwà kò ní bẹ̀rẹ̀ níbi fíkí o kò ní bẹ̀rẹ̀ níbo ẹ̀hẹ́ hádì àkíkọ́tù sàlàfíà ìdá nkwenye pè ní sàlàfíà nìyẹn kí ẹ bẹ̀rẹ̀ dáwà láti fi tawhid àmá nǹkan táwọn má fi ń sá fún àti bẹ̀rẹ̀ dáwà níbi tawhid ó ní wípé kò sẹ́ni tó bẹ̀rẹ̀ níbi dáwà níbi tawhid tí kò ní rí nìra lórí ẹ̀ táwọn àwùjọ láìkẹ̀ á tẹ̀lé mazhab àwọn salaf a fi mu'amalati al-mubtadi'in báwọn láti máa báwọn ní bídí àlò á tẹ̀lé mazhab àwọn salaf fi al-ibadati wal-akhlaq ẹjọ́ nazan báwọn wọ́n ṣe máa ń ṣe ìbádà báwọn ni wá wọn á tẹ̀lé mazhab àwọn salaf fi mu'amalatihim ma'al-Qur'an báwọn láti ń lò pẹ̀lú al-Qur'an á tẹ̀lé mẹ́tẹ́lẹ́bà àwọn sálà níbi àgbọ́yé wọn nípa àwọn nusus nípa àwọn ẹ̀rí kí wọ́n gbọ́yé nípa ilé kí wọ́n gbọ́yé nípa ilé jama'a aya tó wà nínú suratul Luqman wa minan nasi man yashtari lahwa al-hadith liyudilla an sabilil jama'a orí àgbọ́yé ibn Mas'ud mọ́díláàbù sálàfù yẹn ẹjẹ́ mọ́díláàbù sálàfù kẹwàá fún yín àmọ́ ìyapa wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn àfà Sheikh Al-Albani wọ́n dẹ̀ pọ́njú sáwọn àfà súnnà yókù gan lórí ẹ̀ ẹwọ́n hadithu ìyàwó Ummu Atiyya anábi ìyàwó Ummu Atiyya ni nuhina alitibai janaiz walam yu'zam alaina tánẹ́jẹ́ ìyàwó Ummu Atiyya ìyá dáadáa yẹn ìyá tánẹ́bí lọ mọ́ ń bẹ̀wò ń lé àbí sọ̀hábíyà ni ó wọ́n sọ pé lásìkò ànẹ́bí àwọn obìnrin nùhíìnà ànẹ́bí kọ̀ fún wa an ìtìbá ìjànáì tí pé ká máa tẹ̀lókù lọ títẹ́ àdíjọ ànẹ́bí ni yẹ́o àmá náàyù sẹ́gbẹ́ gbogbo náàyù kọlọ́mì ni tàhàrí sẹ́tàbá náàyù sẹ́gbẹ́ gbogbo kọlọ́mì ni pé haramu ni náàyù sàrọ́ àmbẹ̀ erẹ́ ìyáwà yíwá ń jẹ́ kó yẹ pé náàyù yíò ẹmọ́ gbọ́yé pé haramu ni wà láàmù yóò zám àlẹ́yìn náà àmọ́kẹ́ sí pánẹ́bì lẹ́sẹ̀ ní fún wa o wà láàmù yóò ẹ̀zám aléìnà àwọn kan wá dé wọ́n ní ẹ àdísà nẹ́bìlá fẹ́lò àfẹ́lò àgbẹ́yẹ ìyàwó mú àfíyà àwọn tánàbí ń kọ̀ fún tọ́mọ bánàbí ṣe kọ̀ fáwọn ìwọ́n sọ pé irú kíkọ̀ yé ṣe kíkọ̀ ẹmọ́ gbọ́ pé àrọ́mù ni o ànábì tó kọ̀ fáwọn lọ́kọ̀ fún bẹ̀ta mọ̀ pé kọ̀kan pàmọ́ wà lórí ẹ̀ wọ́n wá láàrin ló àgbóyé tí ẹ̀ sí wọ́n tó wà bá nẹ́bì tó ọmọ irú náà yù tánà sàgbẹ́ mọ́ mẹ́kọ̀ fún yẹn gbà mí kódà pẹ̀lú ojú kí bá ní à káì ẹ má ṣe

Eh, hadith yẹn rẹ̀ níyànjú lọ́dọ̀ àwọn àfà yíò kọ́lá fẹ́ yànjú àwọn tí bá máa ń ṣe ziyarọ̀ sàárè púpọ̀ jù náà ni kò yẹ́ bá nìsìn bẹ̀tí ní ìkọ́lá ti yànjú yẹn torí pé ọ̀rọ̀ pọ̀ mẹ́gan ó ní gẹ̀dá wọn àbá sọ lórí ẹ̀tájọ́ fi mọ̀ ara wọn bẹ̀tà wọ́n gẹ̀fẹ́ pa fáhàmù sẹ́lẹ̀bù pé tí kan tó àwọn kọ́ìdà kan àwọn tó bimarwiyatihi ẹni tó bá gba hadithu wa òun lọ mọ̀ ìtú ma ń tọ́gbà wa jẹlù mí lọ tó ń lọ́gbà wá fún wa ọmọ ìgbàtà rẹ̀ bí ń sọ ọmọ ẹrú bánàbí ṣe sọ tó pé pẹ̀lẹ́ lákọ̀ọ́ lábò tí ma ń sọ̀rọ̀ kí n bá kọ̀ǹkà fún yàn ọmọ ní gravity ju àwọn pé à lóòtọ́ wọn ni a máa ṣe tó tọ́ àmàbẹ̀ wọn àkéde pé wọ́n ni ṣẹ̀gbọ́n yàtọ̀ fún pé à wọ́n ni ayé bá ṣe sọ lágbára ò gbọ́dà bẹ́yàn bá ṣe àbẹ́ torí pé laysal khabaru kal muayana àbí ká fún ní nínú ọ̀dà bí kí èyàn rí pé ẹ̀bójú ara èyàn rí nǹkan ẹgẹgẹ lè yóò fi marú ọkùn tó mú àbí náà yìí sẹ́nu kò kánà lọ́wà ní fíkíù ni yàwá ń sọ fún wa yẹ pé tàbá sọ pé nùhínà àdìtìbá ìjànáì ẹgbẹ́gbọ́yé náà yìí tàhrí wà láàmì yóò ẹzám àlẹ́yìnà àwọn àbá hijazi tó tọ́ àwọn ibi sheikh bumbas àwọn ibi sheikh sanu wọ́n láàrin rọ̀rọ̀ ohun àtúyà lè sheikh alalbani nílò eléyìí náà pè ní fahmu sálà wà láàmù yóò exam àlẹ́yìnà ìyàwó àwọn àtíyà ìwọ́lọ́gbọ́ bí kí ìyẹ́jú òun lọ ni tí wọ́n fi lọ́rà nẹ́bì lálò ànílò àgbọ́yé ìyàwó àwọn àtíyà tó gba hadith wà látúrà nẹ́bì tó mọ́ tá nẹ́bì wà á wọ́n ní ìtẹ́lẹ̀ wọ́n wí ní pé wọ́n kẹrin àwọn èèyàn kátà tẹ̀lé lásìkò kátà sí wọn ní mazhabu yẹn wà á nà تفريق العلماء بين مذهب السلف ومذهب الخلف تفريق خاطئ pé ẹ báwọn àpá àti wájé lónìí tẹ́sí àpá pé ẹ ma àwọn mọ́nàbí sálàbù ní mọ́nàbù sálàbù ní mọ́nàbù àwọn kọ́làbù ní pé ẹkàfẹ́ máa jẹ̀ sí rú ní àwọn sálàbù ní mọ́nàbù kẹ́kẹ́ pé ká mọ́ wá sòpin yà kẹ́kàfẹ́ máa fún àmùsùn yẹ́lẹ̀yẹ̀lẹ́ ní ẹjọ́ kálukú ọmọ tẹ̀lé tọ́bá ṣe kí ní tọ́bá gbọ́yé fúnra ẹ̀ àwọn sọ́lẹ̀bù ní wọn àwulẹ̀ ní mọ́sáàbù kankan ọmọ ẹgbẹ́ sì jẹ́nu o ẹ̀mẹ́gbà fún o wà á nẹ tẹ̀fúríkọ̀ lè rẹ̀ máa لأن السلف ليس له مذهب إذا السلف يولجوا أنك كنتلي وعلى هذا ونطلوري ورطواصي لا معنى لقول الرسول صلى الله عليه وسلم أجل بك وسيتي مفورا النبي تصريق عليكم بسنتي وسنة الخلفاء الراشدون الراشدين طبعا يقول ليس لهم مذهب لماذا أضاف سنة سنتهم إلى سنته طبعا يقول لجوانا تنتلي كريتا ربني وسنة الخلفاء tó bá ikú wà ní mazhab kò yí bá ní sí bọ̀láàlùn wáàbẹ̀ anù tó clear ni bákanáà wa qawlihi lamma su'ila 'an al-firqati an-najiyah bẹ́ẹ̀ náà ni gbọ́nà ànẹ́bì nígbàtá bí lẹ́rẹ̀ nípa al-firqatu an-najiyah wọ́n bí lẹ́rẹ̀ pé man hiya mo ti mú ilé náwà lẹ́kan qala sẹ́gbẹ́ ọ̀rọ̀ tàbí mọ́ káì sheikh al-sheikh al-allamatu rabbani salih bin fauzan al-fauzan abi fine uh, eléyìí báyìí wọ́n ní tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ ni alẹ́bẹ̀ òní sọ pé a man kana ala mithli ma ana alayhi al-yawm wa sahabi torí pé الواو يبتدي المغايرة العطف جاري يبتدي المغايرة eh tí bá ní ẹja àti ejò ejo! ejò tí bá bí ní ẹja tí bá tó wá ní àti ejò ṣe ejò àti ẹja sọ papọ̀ ẹgbọ́n papọ̀ ní bí ní àti kí wá ní ìkẹ́kẹ́ náà ní méjèèjì pé ìwọ́wù tó wà ń bẹ̀ yẹn kẹlẹ̀bà pé yẹ tẹ́lì mọ̀kọ́ yà kẹ́ ẹja àti ẹja ẹ̀rí mọ̀ fúra sí mi amala àti amala ọkà àti ọkà ìdí wà sọ pé ọkà àti ẹba ẹ̀ẹ̀rí kéwú àrí tó bá yẹ pé wọ́n ní mọ́sáàbù ni ànábì ò ní sọ wípé wà ẹ́ hai ọlọ́run ṣàánú wọ́n ní gbogbo ilé ìta ń sọ yìí tó bá yẹ pé kò síbẹ̀ wọ́n ní mọ́sáàbù ni la ma'na li hadha kullihi ayẹ́bẹ́ kò ní sí ìtumọ̀ fún gbogbo ta sọ yìí ni ẹ̀ lè an na sálàfà lè sálàfà mazhabu tó níwọ̀n ní mazhabu kaka ẹwà wà bá súnnà wà láì wọ́n dá púpọ̀ kúrò àtàbà mẹ́sẹ̀ rọ́jù wọ́n kí wọn kí ń sẹni tí ó máa sọ̀rọ̀ chakachaka àbí tí ó máa sọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ tó gbé ànábì sallallahu alaihi wasallam ní ìsàfá hìṣàn ẹ́ wọ́n ni wà láàrínlá kọ́sìdà dùkúrù ó ti ti kọjá pé tí dókítà gbèrò wọ́n fẹ́ bá tún ọ̀rọ̀ rẹ̀ ṣe wọ́n fẹ́ bá gbọ́ ẹ́sì ibi tọ́ dá sọ pé wọ́n pè kèfèrí báyìí ni àwọn ọmọ ẹ̀rọ sọ ìnáwó kèfèrí ni ẹwọ́n ẹ̀yìn àwọn tọ́sọ ìsìn àgbákòókò ẹ̀ẹ́sọ́ pé tó wọ́n wájú ẹ̀ gan tó ẹ̀kọ́ wọ́n wájú ẹ̀ wallahi tó bẹ̀ kó rí ọ̀rọ̀ ẹ̀dìfẹ́ níwájú ẹ̀ ara tàgbàkò fún ẹ̀ wọ́n tàgbàkò fún òfurú gbádá wala'alla qasda ad-doktor min dhalika ó ti kọjá pé tí dókítọ̀ yìí gbà lérò pẹ̀lú kẹsí ń sọ yẹn huwa raddu ala alladhina tamassakuna bi madhhab ó ti lè fẹ́ jẹ́bí tó gbà lérò tí ní sọ ẹ̀rin pé ẹn bóyá ọfẹ́ fi ṣe rọ́jù ọfẹ́ fi ṣe ìdọ́rọ̀ padà fún àwọn tí wọ́n ń gbá ojú ọ̀nà sálàkù mú lásìkò táwà yìí táwà fi ń yapa àwọn oníbídíà àtàwọn tí máa ń parọ́ sínú ẹ̀sìn pé ẹn kí ló tẹ́fẹ́ máa yapa wọn kí ló tẹ́fẹ́ máa tẹ́kẹ́ nìkan àwọn sálàkù ìlò kúkú ní mẹ́sìláàbù èwo lẹ́fẹ́ máa dára yíyà tọ́rọ̀ sí gbogbo wa náà bákan náà ni wọ́n àìṣe bákan náà o ẹ́ àkíṣe bákan náà ẹlẹ́ẹ̀kejì àtàkíbù ẹlẹ́ẹ̀kejì àtàlítù ní ibi báyìí bẹ̀tọ̀ ní ma fi ṣe àtàní nítorí àtàkíbù sáni ọkọ̀ ẹ̀ máa jọmọ́ ń tàn sọ ìlọ púpọ̀ jù àmẹ́jẹ́ ń uh, page 5 هذا الكتاب لا يتضمن أي مناقشة لآراء السلفية وأفكارهم التي يعرفون بها كما لا يتضمن تصويبا ولا تخطئة لها ومعنى هذا أن الآراء السلفية قابلة للمناقشة والتخطئة وهذا فيه إجمال لأن السلفية بمعناها الصحيح المعروف لا تخالف الكتاب والسنة فلا تقبل المناقشة والتخطئة وأما السلفية المدعاة فهي محل النظر إنتو torí gbogbo àwọn tí ó bá ṣe jàmbá báyìí náà nìsìn wọ́n ti mọ̀ pọ̀rọ̀ tí mo sọ yóò ṣe kíni kò jọ mọ̀ bí mo ṣe kàn lárúbá báyìí tọ́bá tó wá lè sọ bẹ́ẹ̀ àwà dáná yá wọn kó yíba nìsìn ẹjẹ́ ń fílẹ̀ tó kọ́mbà gbà wá lásìkò wọ́n ni wọ́n wọ́n lámù hajjid al-murada bi salafiyyati fakana kalamuhu muhiman amman yatanawalu salafiyyata sahiha wal al àtàkíwù sáàdì wọ́n ni ní page 12 nínú al-maqta' al-awwal wọ́n ni yu'allilu fihi wujuba tibai salam bi kawnihim afham lil nusus li salamati lughatihim wal mukhalatatihim li rasulillahi sallallahu alaihi wasallam ẹni yìí lẹ́mà fi àbùkù kan ìjẹ́ ọ̀nà ya ká máa tẹ̀lójú ọ̀nà àwọn sálà ó ní kèé sọ̀rọ̀ yẹn ní fún wa ká máa tẹ̀lójú ọ̀nà àwọn sọ̀hábà náà àwọn ẹ̀lẹ́ ráyù búkú yìí tẹgbọ́mọlọ́jọ́ ní tọkùnrin ọkùnrin tí ń pẹ̀rẹ̀ ní sálábí bí ilẹ̀ tí ń pẹ̀gbò yẹn kèfèrí يعلل فيه وجوب اتباع السلف بكونه أفهم للنصوص لسلامة لغته ó sọ wípé ó ń fi àbùkù kẹká ní ọ̀rọ̀ yẹn ní ká máa tẹ̀lé jọ́nà àwọn sálà nítorí pé ìdí tó yí fàákàlì máa tẹ̀lé jọ́nà wọn ni pé àwọn ni wọ́n gbọ́ àgbọ́yé nùsùsù jù àwọn násù àyà kùránì sọ̀kalẹ̀ ìṣẹ́jú wọn wọ́n ma ìdí tọ́fà tó fi sọ̀kalẹ̀ wọ́n dẹ̀ gba kéwú ìlọ́tọ̀dà nẹ́bí ẹni tó ma kéwú kọ́yàn jùlọ ẹni tó gbẹ́sìn ọlọ́run bá yéjú ẹni tó nímọ̀ jùlọ lọ́kọ́ wọn kéwú sàn pé wọ́n gbàgbọ́ yẹ́sù jù wà lábọ́ ẹni gbàgbọ́ fine bẹ́ẹ̀ náà ni hadith àwọn àlẹ́bìn bá wí pẹ̀lú ẹ̀ lìsàlámẹ́ ti lọ́gọ́sì yìí nítorí pé àwọn tó wá èdè wọn tó tún lálàáfíà àwọn gbọ́ lárúbáwá tó lálàáfíà gan ó láti lárúbáwá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá fi ẹsẹ̀ sọ̀rọ̀ àwọn sọ̀hábà gbọ́ yé dáadáa àwọn ni wọ́n gbọ́ lárúbáwá yé jùlọ wọ́n ni mukhalatatihim li rasulillahi sallallahu alaihi wasallam wọ́n dẹ̀ rò pọ̀ pẹ̀lú ànábì wọ́n rí bá ànábì ṣe lo àwọn àyà yẹn ẹ́ wọ́n torí yíwa kùránì àrẹ́bì mẹ́fí ń wùwà so gbogbo nǹkan tó wà náà kùránì àrẹ́bì ti fi wùwà sí ojú wọn ti wá gbọ́ yé wọ́n rí ànẹ́bì wọ́n rọ̀wà kọ̀ máa nẹ́bì wọ́n bá nẹ́bì ṣe lò pẹ̀lú àyà yìí ìjọ ọ̀rọ̀ yẹn àbí ìsọ̀ ọ̀rọ̀ yẹn bó làrẹ́bì ṣe tú àyà yìí kí àgbọ́yà nẹ́bì níbi àyà yìí torí kí wọ́n rò pàwọ̀ pẹ̀lú ànẹ́bì wọ́n bá nẹ́bì ṣe kíni bó ṣe lu àwọn ayọ̀ so àwọn ni wọ́n gbẹ́sìn yé jù wa lọ wọ́n ní tó ti bẹ́ kọ̀tọ̀ kìí sọ̀rọ̀ yẹn ní ká máa tẹ̀lọ́ wọn ṣéèkì ní wọ́n lè lọ́rọ̀ yìí

pé alam tasma'u qala Luqman libni wa huwa ya'idhu ya bunayya la tushrik billah inna shirka la dhulmun 'adhim àbí gbogbo àyà Qur'an ní Ibn Mas'ud sọ pé àyà kan sọ̀kalẹ̀ nínú Qur'an àbí bóhun ma ibi bá wà lórí ilẹ̀ ẹni tó mọ̀ nípa Al-Qur'an lọ kódà kọjá sí pé ọ̀dọ̀ rẹ̀ jìnà débi pé plane lè yóò débẹ̀ fún bí àpèjú lásìkò yìí òun sì gun plane lọ òun owó plane in tán gun gbà yẹn òun lẹ́sìn tó fi sọ pé tó bá yẹ pé in tó débẹ̀ àbí ẹ̀kọ́ ni ẹ̀hẹ́n ẹ̀ tó wá jẹ́ pààrọ̀ sí ní kásígínì kálò plane tó tó bá yẹ kódà ó jìdí pé èyàn lè fẹ́ fẹ́ lọ mẹ́tò àbí plane àbí àbí train lè yóò gùn débẹ̀ máa sì gbé nítorí máa sábẹ̀ kọ́ mà lọ́dọ̀ rẹ̀ kò yẹ báyìí nísì àmẹ́mi ò rí so àwọn wọ̀nyí tẹ́bá ń tú alkùránì fún wa tẹ́bá ń tú hadith fún wa ká mọ̀ yí pé kéwú tí wọ́n gbà lọ́dọ̀ ànábì náà ń tú kéwú tí wọ́n gbà lọ́dọ̀ wọ́n ṣe kíni o ni wọ́n tú yẹn náà wọ́n ni wa mushahadatihim sọ̀kalẹ̀ وتلقيهم التأويل عنه وتقبعتما رضنا النبي صلى الله عليه وسلم وهذه مرتبة من العلم لم يبلغها غيره wọ́n ní ipò kanẹ́dé nínú mẹ́ìtẹ́kẹ́ni kankan yàtọ̀ fún òdébẹ̀ rí láyé àbẹ́ta ó tó kí ọlọ́dà nẹ́bì náà wá tàbí kùránì tọ́ka ìlẹ́jù rẹ̀ náà wá tàbí ìtàwọn sọ àbà gbáwájú ẹ̀yí ẹnìkan sọ́rọ̀ fún wọlé gẹ́gẹ́ kò lé dé kòrú ẹ̀ má láyé tó bí pé àgbàfà àkọ́kọ́ bá jùmọ́ yìí àwọn sọ̀hábà ni lẹ́yìn ànábí o àwọn sọ̀hábà ni waqad ahmala ha ó dà ó gbàgbé ha. ó ṣe bí ipò ń gbàgbé rẹ̀ pátápátá torí tànásá sẹ́mọ̀ pé àtàzọ́hùrù bilfẹ́lì dúnà àkẹ́kọ́sì yìí àbí ó ṣe bí ipò ń gbàgbé rẹ̀ fine kama annahu fi akhiri hadhihi safha nínú parí safha yìí tẹgbẹ́ al-maqta'il awwal lákàyẹn ìgbé aláàkọ́ta gé tán fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀nìyàn nínú parí safha yóò tó wá sọ yí pé wọ́n ni yuqarriru annatiba'a salaf ó ń fi rìnlẹ̀ pé yìí máa tẹ̀lá wọn sálà láyà ní akọ̀dà àkọwàlìyìn mẹ́kò túnmà lè ká máa mọ́ra wọn sọ̀hábà náà kára ń tẹ̀lá wọn sọ̀hábà túnmà lè ká máa mú ọ̀rọ̀ wọn láyà ní akọ̀dà àkọwàlìyìn wàlìsì láàrin bí mawàkìdì kò túnmà lè ká máa lọ mọ́kì fún wọn láti fi sẹ̀rí mẹ́sìn àìbá wọn náà hùmù rìjálù wà náà rìjálù wọn àwọn tí wà àwọn tí wà tàwọn ni wọ́n rẹ̀ sí ọ

fàyínà ti láàrin ìlú màá ìdá jàbáta mọ́ màjáre a mọ̀ sàgbá kan lọrin àti gbogbo Nàìjíríà gbogbo tó sáyẹ́ fẹ́ kiri ìbá ń fẹ́ dé àwọn ilé ìwòdà àwọn náà mọ̀ pèrà wọn ní pé òwà mọ́ ní ojú ọ̀nà sàlàfíà ibi tó ti pé méjì nínú méjì mọ̀ kàtí mo ní mi ní tú yẹ ṣéèkì ní wà ní wọ́n ni wàhádà fi ìjìmálù lè an na sàràfíyà tàbí ma'anáha àsọ̀hí al-ma'ruf la tukhalifu al-kitab wa sunna sàràfíyà ilé pẹ̀lú túnmà rẹ̀ tó lálàáfíà kò ní tàbí kìtàbà bí súnnà wà látàkùbàlù al àwọn tí ó ma pè àpè mẹ́ra sálábí sálábí fún ọ̀dẹ̀ sínú sàlàfíyà wà lẹ́yìn ṣùgbọ́n sàlàfíyà ti fi ṣe ilé náà ń pè ní àsàlàfíyà tú alùdáà ni fàyíyà mahallu náà ni kẹlẹ́ nìdí àwòye sí tọ́rọ̀rọ̀ tí wọ́n ní ma bá ọ̀rọ̀ kò ní ma bẹ́rì abẹ́ni tó bọ́ sínú àyà Kùránì tó sọ yí pé Ọlọ́run ní fábí ayé àrífín bàdáhù yùmínú sáàdì kó mú wọn kí lẹ́pẹ̀lú kí lẹ́pẹ̀lẹ́ rí Kùránì náà ní àyà Kùránì ló mú wá àti ọ̀tọ̀ ní ẹ̀rí àsọ́tọ̀ ní kíyàn mẹ́rin wá àsọ́tọ̀ ní kíyàn lo ẹ̀rí sí tí ọyẹ kíyàn lò sí ẹ́ ọ̀tọ̀ ní kíyàn mẹ́rin wá ọ̀tọ̀ ní kó lò sí ibi tán mọ́ lò sí àwọn oníbídá ń gbá mi wọ́n mẹ́rin tó lálàáfíà wá bọ́yá Kùránì àti àdìsànẹ́bì ó dẹ̀ lò sí ibi fẹ́nu wa ààrẹ nìkan máa ń ṣe bẹ́ẹ̀ ààrẹ nìkan lọ́tẹ̀ lọ́sọ fún bẹ́ẹ̀ bàtẹ́ntẹ̀ kọ́ máa bẹ́ kírùn bá bẹ̀rẹ̀ la ilaha illallah la ilaha illallah huwa la ilaha kí lẹ́ jẹ́ yìí bídíà lélẹ̀ fàṣọ́lá ó tẹ zikiri ọ̀rẹ́ tí orúkọ olúwa rẹ̀ ó sì kírun kí là ń tẹ yìí lé zikiri kẹrẹ́ ṣe lẹ́yìn ẹ̀kí la mẹ́ṣe á kírun àtẹ̀lárù kùránì ní wàzáka rọ́sìmà rọ́bì yìí fàṣọ́lá ọlọ́wọ́ bá yẹ ẹni rẹ̀ tó sáájú pé ó tẹ zikiri lẹ́yìn ó tẹ kí ni ó bá kírun àbá

ẹ̀mẹ̀ fún gbàmí kó lẹ́ẹ̀lẹ́ máyà kùránì wà títà níbi kọmọ jẹ́rì fún bí àpẹẹrẹsì mo fẹ́ sọ̀rọ̀ nípa àrùn sí ọ̀rọ̀ nípa wùjúwù sọ́lá mo wá ní ọlọ́wọ́ bá rí gílá sọ wípé wa asa an tuhibbu shay'an wa huwa khayrun lakum wa huwa sharrun lakum wa asa an wa asa an takrahu shay'an wa huwa sharr wa huwa khayrun abi wa huwa kí wá ní áyà so ẹ̀rí tó ní ká máa ẹ̀rí tó sọ ọ̀dọ̀ ẹ̀yànú ẹ̀dàkùn ṣe ń jẹ́ lọ́n sọ ní mọ́ sọ́un lálẹ́lẹ́lá so ilá ní ti so àwọn nǹkan tá agbọ́dọ̀ máa gbéyàwó lílé ló fi jẹ́ pé ọ̀rọ̀ ó máa ń dùn mí ó máa ń yà mí lẹ́nu fáwọn tí ó dákà mẹ́ tó ẹgbẹ́ tó bá kọ ẹkẹlù mí gan lárúbáwá nù wọn kò wọ́n láwọn bẹ́nìkan sọ̀rọ̀ ẹnìkan sọ pẹ́nìkan àwọn bẹ́nìkan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé bídíà ó ní kódà ọlọ́wọ́n bá lè gẹ́lá gẹ́ sọ pé bídíà kúfùrù nínú alkùránì òun bá ní kó sí àwọn abẹ́kọ̀ọ́ ẹni oníka <laughs> wà láì mú kọ́rọ̀ bàbúrà tẹ́jì náà mẹ́mí <laughs> ọ̀rọ̀ tó bá lẹ́lẹ́rìí ẹ̀pẹ́ ni o wà láì wọ́n lọ́ sọ pé ọlọ́run bá sọ pé nínú kùránì pé ọlọ́run bá sọ pé gbogbo bídíà ní kúfúrú nínú kùránà ẹni náà ní tọ́wà ti níbà ń kọ́ wá oní ènìyàn mọ́ ọya sí ọmọ bí kùránì ẹni olè ká wà láì àrí ní ìwé rẹ̀ nǹkan mọ̀dé o káìkàìkàì náà irú àwùjọ táà wà nìyẹn tó bó kéwú gan kò ní rí kéwúké bó tún gan kò ní rí tú ẹ̀sìn ọ̀nà sáwọn ìsìn yóò sì máa sọ pé ẹ̀rí lòun mú ẹ̀rí lòun mú wá lórí àgbóyé ká ní lórí àgbóyé ká ní àwọn tó ń wí ìta ló wí sájú ẹ̀rí ó dẹ́ ń pè ẹ̀rẹ́ ní sàlàfíà àtàwọn tí wọ́n àti wọ́n tó ń takò sàlàfíà pé kò sí tí ń jẹ́ sàlàfíà àti wọ́n tó sọ yí pé ìwọ̀n nìkan ni sàlàfí ẹ́ gbogbo ara yóò kù kèfèrí ni wọ́n ẹ̀yìn méjèèjì aláṣejù rí yìí àtẹ́jú ìjọ pé gbogbo èèyàn ni ní sálábí sálábí kódà kò bá máa kódà kò bá máa nìlójú ọ̀nà sálàf ẹ̀yẹ aláṣètò làwọn náà àwọn ọgbọ́dọ̀ sínú aláṣètò àgbọ́dọ̀ sínú aláṣètò ẹ̀tí ọ̀nà sáà máa ń sì àwọn agbọ́dọ̀ wà lórí wípé sàlàfíyà ti wá o báyìí ló ṣe kíni báyìí lórí kéré gbogbo èèyàn láàmà wá kìí sàlàfíyà eré lẹ́ni jẹ́ sọ pé lálábí ò ní mẹ́rẹ́bù kan ewé lẹ́mà yàwó èèyàn sí

ṣe bá ní ìsìnkú kọ́lọ̀mà ní kílá kí ó dámù kí ó jọ wá kúrò níbi àwọn tí ń sọ ìsọkúsọ̀lẹ̀ náà wọ́n ní ẹni sọ wípé kí a ní abẹ́mà tẹ̀lójọ́ àwọn sálàf kò túnmà ìbíká ma mọ́rọ̀ wọn kò túnmà ya'ni ar ila al

wọ́n wá ní à nǹkan tí a sí ọ́ àti wá rí pé ó dábẹ̀ pé ìtí sí orí ni àtàrà gbígbóná wọ́n ní ẹ́ àhàbìnà dọ́kítọ̀ ti parí sẹ́yìn ẹyẹ lọ máa wọ́gùn fúnra mi tí bẹ́ẹ̀ ti sọ fún mi tí ń se mí àbí ẹ kò nídìí tí mo wá mà lọ́dọ̀ yín náà ẹláti fún mi lẹ́rìí tí ń se mí àbí kọ wá lọ sí kẹ́mìsì wá sọ

ó láà ní ìjàfà àní ìjàfà àní ìjàfà bó ni wọ́n ṣe wá rí hadith yóò bá sáfà àbá kọ́ ni Bukhari ni sáfà kọ́ ni Bukhari eh àbá kọ́ ni Muslim ni bí wọ́n bá nídi wọn tán àbá wúlò fún ni adé ọ̀rọ̀ jẹ́ ẹ̀nà inú sàárẹ́ àbí ọ̀rọ̀ bàdí jìjẹ lọ́wọ́ rẹ̀ subhanallah ẹmọ́ mẹ́jẹ́ káwọn káwọn kan máa fi làkáìwá ṣeré ìwọ́n tó láà nídi àfà ẹwà sọ fún mẹ́mọ́ pọ́lọ́ bàbẹ̀ wà láì ẹ̀yí tẹ́ bá súnmẹ́ sọ fún ẹni pé kó gbogbo tíra tó wà nílé rẹ̀ kó kó jáde kọ́mọ̀ fi tíra kankan kọ́mọ̀ kàtí àkama kọ́ lọ ra Kùránì lásán ọdá ayọ̀ndá fún kọ́ra sọ ìbùkọ́rí náà sẹ pé kọ̀yẹ kọ́ra sọ ìbùkọ́rí náà tó dá àpá náà lọ́kọ̀ òun dàbí àhẹ́ wára Kùránì wára sọ ìbùkọ́rí

níṣẹ́ nǹkan mi múra mi so ọba táyà jẹ́ ọba táyà jẹ́ fọ́rọ̀ màtọ́ yẹjú ẹ̀ so ibá nìtì ẹni tó discover pé táyà rẹ̀ lù òun náà ni ọbọ̀ sí abẹ́mà ni ló fi discover pé táyà rẹ̀ lù àbí mẹ́kọ́ ni inú ọmọ ló fi pé táyà àwọn tó wá hadith wá fún láwọn bá fi sọ pé fíkùsù Bukhari fi muqaddimati Bukhari náà ọlọ́sànà àwọn olókù sẹ́jú mẹ́wàá èmìjàrùpá rí táàmì yẹjú ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé tẹ́lẹ̀ ni wàláì tó ní bẹ́ni tí ń bá wà láì ọ̀pọ̀lọpọ̀ pé kí ní wàláì mọ́ pọ́lọ̀ bàbúra wàláì èyàn lè máa wà nú ẹgbẹ́ tí ọmọ jókọ tí ìjẹ́ sáláfí èmi kí mọ́ gbogbo àwọn àbá ń tẹ́ ẹ̀ mo jẹ wá rò pé ara yẹ̀ nàtà ìwò tó rẹ̀ mo fi mú tíra ìwá inú tíra wọn tán máa ń lò rí jama'atun wahida la jama'a wasiratun wahid la asharat tíra tí táwọn ọmọ ìtàwọn ilé ìtàwọn fẹ́ takẹgbẹ́ láyé tíra tó gbèlè lọ́wọ́ rí ta ló ṣe تعليم فضيلة الشيخ العلامة ربيع بن هادي عمير المدخلي يعني طبعا التقديم تقدم ọ̀rọ̀ lórí ẹ̀pẹ́ tí ra ìdá oní ni ma'ali sheikh adùkú Salih bin Fawzan bin Abdillah al-Fawzan tí ra yìí ìbá ka fún yín lẹ̀bí dájí ní kódà kíyàn máa ṣe kíyàn máa ṣẹgbẹ́ kíyàn máa jókọ wallahi kọ̀sọ̀rọ̀ di kọ̀sọ̀rọ̀ ìrẹ́lẹ́gbẹ́ kò túnmọ̀ sí pé yóò sínú sàràfíà ẹ̀tí ọ̀nà tán inú tíra sí ń lò náà ni nítorí ẹ̀nà mo fi mú tíra ìwá bọ́ ṣe gbógun tẹgbẹ́ tó láyé àwọn náà sàlàyé mo tún mú sí àkánà wà ń bẹ́ ń bí majmú fatawa sheikh bin baz wallahi àwọn náà lámọ́lẹ̀ ní pé ìjó kan ọ̀sọ̀yànjẹ́ lẹ́gbẹ́ wallahi manhaj náà okùn okùn 15 minutes kò sí ẹ̀lẹ́tọ́ yanjú ẹmọ́jàdà alámẹ́jà ń gbàbẹ̀rẹ̀ wọ́n ni kó yọ ni manhaj tí ẹ bá ń tẹ̀lé àti àkídà rẹ̀ tó bá ti lè yapa sí tààlù súnà ti yàmáà ń ìntàlákì ilẹ̀ alùsúnnà nítorí tó bá ń jókọ ẹwà nítorí ọ̀dẹ̀lẹ́gbẹ́ ọdá fún mi lẹ́rì sàlàfíyà ń gbà yẹn sàlàfíyà tó kọ kìí tẹgbẹ́ ni ó kọ ní sàlàfíyà ó kọ ni problem ni tẹ́lì kan bá wá sọ àwọn apákejì ní lọ́bá ní ẹ ó kọ́ tẹ́ ń sọ yìí ni ókè á wà ní ṣokọ ìtẹ́yàn gbé dání problem ọya ọgbà mọ́kànlọ́kù wọlé àbí olóhun gba wọlé mọ̀kọ́yádùn kọ́ olóhun gba wọlé mújímẹ́dùn kọ́ olóhun gba wọlé mọ̀kásọ́lùn kọ́ ọgbà wọlé ìbọ̀lá rẹ́bì jí ogun yìí ìbọ̀lá rẹ́bì tó bá yẹ gbọ́kọ́ lè ẹmọ́ kọ̀ndẹ́mù ní ìbọ̀lá rẹ́bì jí ogun yìí ìbọ̀lá rẹ́bì jí sọ gbogbo yẹn gbogbo àwọn ṣùrútù tàbí ń gba hadith wọlé اتصال السند عدالة الراوي ضبط الراوي عدم الشذوذ عدم العلة إبا العمام الزوي orí àdíz àmẹ́bí káà tí ń lò orúkọ kọ́ wàláhì láàbí ẹni tí wọ́n bá gbàgbọ́ yí ẹ̀sìn ní ọmọ sọgbé tàbá ti jókọ gbogbo tí bá ti jókọ tó bá ti rí lámìírù sàlàfíyà kọ́ yẹn tẹ̀kìríyà nìyẹn ọkọ̀fẹ́ ma pàwọ̀ yẹn kẹ́gbèrí nìyẹn wàláhì láàbí àwọn tí wọ́n dẹ̀ gbé mọ́sáàbù sálàfù lọ́wọ́ tánlè lójú ọ̀nà sàlàfíyà tó yẹ pé àwa yóò mọ̀ súnnà tí è bá ṣe pé pẹ̀lú àwọn tọ́lọ̀ bá wa àwọn ẹnẹ́jẹ́ kó yíwa pé tó ń sọ ohun sínú àkídà kò sínú mọ́sáàbù sálàfù kò sínú sàlàfíyà tí ó kọ́nà bá lè kẹ́ kó dáhùn kó sàánú wa kọ́nà bá lè kẹ́ kó mú wa dó lórí súnnà kọ́nà bá lè kẹ́ ọlá kó má jẹ́ kí agbàtànjẹ pẹ̀lú àwọn tí ń ayé tí wọ́n bẹ́ẹ̀ tọ̀ kó lójú ọ̀nà sàlàfíyà pẹ̀lú bá àwọn sálàfù ló kọjẹ́ àti àwọn tí ń bá ojú ọ̀nà ló kọjẹ́ bí àwọn tí ń bá sheikh muhammad abdul wahab ló kọjẹ́ wọ́n ni muhammad abdul wahab ń pàwọn èèyàn kéfèrí ẹ́ àwọn tó bá sheikh islam ibn taymiyyah ló kọjẹ́ subhanallah nínú àwọn táwọn bídá hejì jù láyé nù tẹ́ bá tó ẹgbọ́ wà lórí sàlàfíyà iná ni abẹ́lọ́ba kọ́lọ̀bà alékẹ́lá kí ó má jẹ́ kí aburú wọn kọ́ má jẹ́ kí ó kó tẹ̀jẹ́ bá wa àti àwọn tí wọ́n ń fi àfẹnu jẹ́ sàlàfíyà yìí tí wọ́n jẹ́ níbàtàn pẹ̀lú sàlàfíyà tó jẹ́ sí pé yatasattarun ni ẹ̀tí ọ̀nà tábà so wọ́n rọ̀ wájá wọ́n promote nǹkan mí tó yàtọ̀ mú sàlàfíyà tàtàlíwá ìsàlàfíyà lábẹ́ so ba nisin so be kullun yadda'i waslan bi layla wa layla la tukiru lahu bi dhak subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk alhamdulillah wassalatu wassalam على النبي عليه رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أشكرك الله سبحانه وتعالى olú ọba àlejò láti yóò fún wa lọ́wọ́ láti jẹjọ tá a bẹ̀rẹ̀ àwòrán yìí tí àwọn sùhánù ọ̀tàrà jẹjọ ti gbè yìí. a dá ọgbọ́n fún àwọn olùmọ̀wá àti àwọn sùhánù ọ̀tàrà tó tún bá wà gbọ̀ngàn jù báyọ̀ sáwọn sùhánù ọ̀tàrà jọjọ àrùkọ́wọ́ àṣà lókun nínú àtàlẹ́kẹ̀ẹ́ àti àwọn ọba tí wọ́n wà níta tí àwọn sùpánù ọ̀tá àbàtò ní kí á gbọ́n pé ó wá jẹ́ kán pẹ́lẹ́ ní ẹ̀sìn jù báyìí lórí kòkòrò sínú àmọ́ ìṣẹ́gun ọba wà ní sídà àti àwọn ọmọ ìyá tí a wà ní ìkàlẹ̀ náà tá ń gbìyànjú láti wá mọ̀ nípa ìmọ̀ ẹ̀sìn wa ń pe àwọn sùpánù ọ̀tá àrà tí ọjà ìdúró ní kíní ìbọ̀wọ̀ fún wa. ẹ̀rí mọ̀ ògbọ́n yìí tí wọ́n ṣé kí ni tí sàlàfíà jẹ́ gangan kí ni ìtumọ̀ sàlàfíà wọ́n ṣàlàyé ìtumọ̀ ẹ̀ tó gbé nínú tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí a máa ń kọ́ nínú mọ̀ òun náà nípa ṣùgbọ́n ara àṣẹ́jú fáwọn àǹtàṣà òwúrì tó ká tó lọ sí ìdádúró agbóhùn kí ni kí ni yẹn náà wọ́n ṣàlàyé pàápàá sàlàfíà fún wa eléyìí ṣàkóso ti sàlàfíà àti àwọn sùpánù ọ̀dàdà tó ṣe náà ẹ̀rí ó pọ̀ gan láwùjọ lónìí tí àwọn yẹn gbàgbọ́n sàlàfíà wọn àgbà tí a lọ kó jí àtàzọ àtàtà àṣàrù ìṣàfihàn ọmọ ó ní sàdá tí àjọlọ yọjú ní ilé wọn gbà láti pé kọ́nà bàjẹ́ jẹ́ pé oṣù káwọn bí ẹgbẹ́ àfẹ́sìn tí wàá máa ń ṣàlàyé bí pé ṣé mo mọ tó fẹ́ ti pé ara àwọn jàbátá yìí ló fẹ́ tó bá rẹ̀ lọ abáàdẹ́nu yẹ ẹgbẹ́ àwọn lóta ló kàn gbá ah, àpá ọmọ mi tó kí wọn wípé yá ah, ẹ̀yin àpá ọmọ mi nítorí ọmọ tó wà lóde jàbátá látàrí láti wọ pé sàlàfíà sàlàfíà sàlàfíà tó wọ́n ti lọ ọ̀gá nǹkan wúmọ̀ bẹ́ẹ̀ ni kìíní ìṣòwò pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n dábàá ti máa ṣàkíyíkọ̀ sàlàfíà kí náà pàápàá ti ní gangan kò ní jẹ́ pé a máa ní ṣúpà a máa ní ìrújú nínú àgọ́ yìí àmọ́ àwọn òdúrọ̀ yìí mọ̀dún kan tó tẹnu gan ni tó gba àwọn àfẹ́sìn sábàrí tí wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí àwọn olùmọ̀ wa tí a máa súnmọ́ àwọn sábà tó fún àwọn òbí wọn àti àwọn míì bẹ́ẹ̀ sábàrí tí wọ́n ṣàlàyé ká tún máa nì súnmọ́ wọn kí a máa gbọ́ kí náà pàápàá ẹ̀sìn so that a fi rí àwọn Allah subhanahu wa ta'ala ní al-qiyamah kí a máa gba àsìkò mọ̀ inshallah àwọn ìbéèrè kan wà ní bíbá yìí àmú tó wà fún jù béèrè tó wà sí ìjọ ọlọ́run kára tó mo lè rí níwá bí ẹni tó kọ́kọ́ tó ọkọ́ mọ́ ìpinnu ọlọ́run kára tó mo lè rí inshallah tó bá ti mẹ́ta ẹsìn náà inshallah máa tún un béèrè. ìbéèrè àkọ́kọ́ tí wà ní yìí sáà ẹni ìsìláàmù wa ọ̀káyà onígbà tí ẹ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lẹ́kàn ẹ̀ ṣàlàyé pé sàlàfíà wípé ẹgbẹ́ ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wípé tó ń fẹ́ gbọ́ nínú ọ̀rọ̀ yìí òun ni pé a máa rí ẹni tí ó máa pe àbúrò pé sàlàfí sàlàfí lòun náà ó lè tapọ̀ ẹgbẹ́ ẹ̀yìn ní sàlàfíà ẹgbẹ́ yìí ṣé tààrùbù tí wọ́n máa ṣẹlẹ̀ nínú méjèèjì yìí pé jẹ́ lápọ̀tà ṣe àlàyé tó tóbi. now ọ̀rọ̀ kan bẹ tí ó ti ń wọ́n ara jí tọ́rọ̀ yẹn wúwo gan pẹ̀lú olùmọ́wà olùmọ́wà tẹ́ sọ yìí tẹ́ bá lè sọ pé ọmọ kéwú ẹ sọ pé áhùwà ọmọ ìyá wa <laughs> so ìjólùmọ̀ yìí ṣe iṣẹ́ kékeré so mo sọ pé sàlàfíyà ẹgbẹ́ ni wọ́n ní adẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń fira wọn ti sí di sàlàfíyà yìí àti pé táà máa ń gbọ́ yé nípa sàlàfíyà ni pé ẹgbẹ́ ọ̀dá ẹgbẹ́ ọ̀dá so pé ǹjẹ́ sàlàfíyà yìí bá tí wọ́n sọ pé ẹgbẹ́ ni ẹgbẹ́ ni léè pé kí ni àgbọ́yè fẹ́ máa la kàn láwùjọ yìí pẹ̀lú àwọn tí ń ṣe dáwà burúkú fún wa so nínú làákàyè wa so kọ́nà wà ní kí lákúrà kí ó bá wà fà òjò imá ìlọ́pàá ló fi jẹ́ sí pé àgbúrò dákẹ́ wàláì torí pé onílù kan ò ní fẹ́ ó tú ẹjọ́ ọ̀nàdán tẹ́ bá ń sọ ìsọkúsọ nínú ipa sàlàfíyà tán ń pe àpè mára sàlàfíyà tẹ́ bá ń gbé àwọn nǹkan tí ò sí lábẹ́ rẹ̀ táà bá dákẹ́ táà máa ẹgbẹ́ alùsúnà wal jama'a ẹgbẹ́ ni wọ́n kódà Ànábì sallallahu alaihi wasallam ló jẹ́ kó yàpẹ́ ẹgbẹ́ ni wọ́n àmẹ́gbẹ́ tó dáa ẹgbẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam ẹgbẹ́ tí ó dá ń bẹ ẹgbẹ́ tó dá ń bẹ ẹjọ́ ẹjọ́ na sáà jama'atun wahida jama'a yọ kan orúkọ kan òun náà ni ó là lànàbí wa fẹ́ ká nù wọn ṣẹwárí ẹgbẹ́ yọ kan tá wí kò ní pé ni ni gbogbo ẹnikẹ́ni tá bá ti rí ìròyìn tí ń bẹ lára ẹgbẹ́ yẹn ti rí lára rẹ̀ òun náà wà lára wọn bá jẹ́wọ̀ nìkan ti pọ̀kẹ́ ṣe bá ní sí so ara wọn náà lẹ́wà tó bá yẹ kí gbogbo ìròyìn káàfin ma ahlùsúnnà káàfin ma alfukatun nájíyà káàfin ma at-taifatul mansura tó bá ti lè pẹ́sà ara yìí ṣe wà nù wọn so ẹgbẹ́ ni wọ́n àmẹ́gbẹ́ tó dáa ni wọ́n ẹgbẹ́ tánàbí sallallahu alaihi wasallam fẹ́ ká máa ṣe òun náà ni wọ́n ẹgbẹ́ tánàbí sallallahu alaihi wasallam pẹ́pẹ̀ sí táwọn sàhábà pẹ́pẹ̀ sí ṣe so àwọn náà pè ní ahlùsúnnati wal jama'a ẹ̀mí ìgbìmọ̀ ní ìgbẹ́ tí akọ́lọ́dà àwọn olùmọ̀ àtọ̀kú ìṣàòdí ìgbàdùn ọ̀rọ̀ yìí tó náà ni pé olùmọ̀ olùmọ̀ olùmọ̀ tó tí ó ti mẹ́rin lórí ẹ̀dà àgbàlẹ̀ ní ìgbàlẹ̀. ẹ̀rọ kábò lọ sí ìbéèrè ní àwọn obìnrin ṣáàlà àdúkọ ìbéèrè tí wa káàbì sẹ́ńdẹ̀ ní ṣáàlà. bákan náà ìfẹ́ lámù alíbi tí sẹ́bí lè là kí bí arí ọmọ ìyá àtọ̀kọ́ bá wa àgbà nígbà tí ìbéèrè tí ó ń lọ. ẹ̀yin ní àsàlámù àlékún ẹ̀dá kùnrin bá wọ àwọn àlùkùnrin nípa ọ̀rọ̀ àkọsílẹ̀ tó ló di pé ikú dé bá oníkálùkù wa títí ba nǹkan tí ò dáa tí àwọn ọmọ ṣe tí òkú bá kú nínú Islam ní ká máa sọ fọ́nká máa pẹ́ pé à ìkan ló kúta lápẹ̀ta àṣàlàyé pẹ̀ pé ìjọba wà nù. Naam, àsọsílẹ̀ náà pẹ̀lú wàsíyà. Ó náà ni àsọtẹ́lẹ̀ èèyàn kan tó fẹ́ kí wọ́n máa tẹ̀lé lẹ́yìn tí ìgbà tó wọ́n bá sí ní ipò àti tẹ̀lé nǹkan ẹ̀. Torí pé alàyè náà máa ń ṣe wàsíyà ń bà mí so ìlà nìsí mo lè ṣe wà sí ìyàkalẹ̀ pé èmi omi sí o àmọ́ ma mi obìnrin tó yí tó lọ lé ọkọ yìí tẹ́bá wá lágbájá ni wà sí yù mi lágbájá ni mo sàtọ́ tẹ́lẹ̀ kó bá ń fọmọ̀ mi lọ́kọ wà sí ìyà ni mo ṣe ẹjọ́ ọ̀nà torí ká mọ́ gbàgbọ́ yẹ pé wà sí ìyà òkú nìkan ní mọ́ ń ṣe náà so ilé ìbáyìí ó pàtàkì gan kìí ṣe pé ẹni tó bá lówó lọ́wọ́ nìkan tó ní nǹkan táwọn èèyàn jogún nìkan ní máa ń ṣe àsọtẹ́lẹ̀ ẹni tí ò bá lówó lọ́wọ́ náà òun náà máa ń sàsọtẹ́lẹ̀ òun ni méjì yẹn sàsọtẹ́lẹ̀ pé tí wọ́n kàkọ́lẹ̀ pé tí wọ́n bá ti kú o ẹnìkankan gbọ́dọ̀ sí kíni ẹnìkankan gbọ́dọ̀ sí níyáhà kí wọ́n máa sọ pé kẹ́nìkan máa sunkún lẹ́yìn òun àmẹ́nìkankan gbọ́dọ̀ sunkún àrò lẹ́yìn òun torí kìí ṣe haram ní láti sunkún àrẹ́bí náà sunkún nígbà tí Ibrahim kú àbí ṣùgbọ́n ẹ má sunkún àrò ní ẹkún tó yẹ sí pé yóò máa kóyàjò kú bí àǹfàní lásọ̀rọ̀ lára ya àǹfàní asọmẹ́ni lára ya a ń gbẹ̀rẹ̀ ẹni dálẹ̀ a ń sọ̀rọ̀ tí ó dá ẹni kankan ọgbọ̀rọ̀ sí lẹ́yìn tàbá ti sàsọ́lẹ̀ ẹ̀ kalẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rẹ̀ lẹ́yìn tí èyàn kúta òun ló gbẹ̀sẹ̀ rẹ̀ àmọ́bẹ̀yàn bá sọ́lẹ̀ tó bá ṣe la yu'adhabu bi bukai ahlihi alayhi òkú yóò máa jìyà pẹ̀lú ẹkún àrò táwọn ará rẹ̀ bá ń sun lẹ́yìn rẹ̀ nígbà tó bá kú sòrò àwọn nǹkan báyìí náà ní kápẹ̀ wà sákè sí ó pàtàkì gan kódà kọjá sí pé orí ibi ìgbèrí wa táǹsàn ibẹ̀ náà láàmà fi sí kí ló bá tó fi ká fi sí ìgbèrí tó pé tí kú bá káwà mọ́ ojú oorun tó bá ń gbé wa báyìí kúrò níbi ibùsùn wa báyìí in tí wọ́n kọ́ fẹ́ jáde kó ẹgbẹ́ ah, pépà kan mọ́ rí ni pé níwà sí yàí ṣébẹ̀rìṣìn àtẹni tó ní nǹkan tọ́fẹ́ fi lásọ tẹ́lẹ̀ dúkìá àtẹni tí ò ní nǹkan tọ́fẹ́ lásọ tẹ́lẹ̀ ní tọ́fẹ́ ká máa ṣe lẹ́yìn okùn mi tí bá kú tán ẹnìkan ọgbọ́rọ̀ jamaláwó ẹ̀ẹ̀dì gbọ́rọ̀ sọ́lọ́jẹ́ kẹjọ lọ́jẹ́ kẹta o bí yẹn bá ṣe yọ́ bá bìí ọlọ́ pàdé o a òkú ọmọ ṣe pé ní òkú ọmọ ṣe pé báwọn aráyé bá fẹ́ kó bá òkú ọmọ ṣe pé torí ẹgbàtà wà nílé ayé tàà sí mi ẹbí jẹ kú kàwọn pé o kàlùkú náà pé àà ah, ẹ̀rọ̀wà òkú elépè lélé yóò òkú elépè ní o àwọn èyí máa ń bẹ̀rù àsọtẹ́lẹ̀ òkú gan tẹ́lẹ̀ lómi rò pé báyà bá lè mú sẹ òkú ọjọ́ sóhun lóru ẹ̀hẹ́ tó káyà pàtàkì àsọtẹ́lẹ̀ kọ́lọ̀wà kí ó sàlọ̀ ìkọ̀kọ̀wà tó ráwùjọ táwà ìbúrú gan pápá jùlọ àwọn tí sábà máa ń gbẹ̀yìn òkú ẹ̀yìn ẹ̀wọ̀nù fámílì wá sí mélòó la ní ṣe súnà ní wa tí èyàn bá kú tán àwọn tí ó sì lásẹ̀ ìsókú yẹn jùlọ làwọn fámílì yẹn ẹ̀rùn-ún so àwọn náà ni ó sáfà ẹjọ́ ìrànṣà tí ó kí ẹmà sàtọ̀ tẹ́lẹ̀ yẹn wọ́n kà sókún yẹn yọ́bọ̀yọ̀bọ̀ ni kọlọ̀kọ́sà ni akọ́dà kí ẹ̀ sọ wípé ẹ̀dàkùn ti ń bá kú o ẹ̀dàkùn ti ń bá kú o òsáwẹ̀ ìsàrù mọ́ fẹ́ká kí ní tó kù rẹ̀ lára tẹ̀pẹ́ ìrù àtíjà tọ́ dánu nígbà tó wà lọ gbé ìmáàmù tó ń wọ́sẹ́ oníwà lídìí òkú rẹ̀ ó ìjẹ́ ń gbé sọ látùrù jẹ́ náà ṣàfáà ní fókù kí wá nítò ẹ̀dàkùn ẹni báyìí tí mo mọ̀ ní àbá súnnà tí mo mọ̀ ní olùpáyọ̀ Ọlọ́run bá ala hasbi ma'rifati ìyá ẹjọ́ ọ̀nà tàbí sí oníkóde kí ni o òun ni kí ó kírùn sí òkú mi so ala hasbi ma'rifati ìyá Ìjọba kí ènìyàn máa ṣe ìwà ìbàjẹ́ wọn ní ènìyàn wá tìǹbù láti kọ̀ọ̀kan ṣùgbọ́n ìlú ògbọ́ tó tá bá sọ ọwọ́ ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ṣé ti ṣe ìbàjẹ́ nìyẹn àkọ́kọ́ nìyẹn. sàmíàn ó pé ẹlòmíì ó ń ṣe ìwà kan tí kò bá ti Islam gbé wa mọ̀ àwa lè nǹkan tó fẹ́fẹ́ ló ní bẹ́ẹ̀ bóyá lọ́kùnrin àbí lóbìnrin ṣé kí èèyàn sọ ìwà tí ènìyàn wù fún ènìyàn pé ah, o ó sì wà o tí ò bá Islam nípa ọ̀rọ̀ ẹ̀yìn tàbárí ìyànká tó ń se tí ó dá ṣe tàbá wá ń sọ lẹ́yìn kí alágbájá kódà àwọn burúkà burúkà ní belọ́wẹ́ ṣe àti máa sọ̀rọ̀ lẹ́yìn ọ̀nà méjì ló pín sí ó lè já sípa ń sọ̀rọ̀ lẹ́yìn ó sì lè mẹ́jà sípẹ̀ tó bá yẹ pé ta fi ń sọ fún àwọn ẹn tàà ń sọ fún lẹ́yìn nítorí kó lè bá sọ́ra kóòmù bí aburú ẹ̀ àfi ń ẹni pé má gbára o nǹkan báyìí nǹkan báyìí kódà oníjàmbé èèyàn ni kódà bábábábá ni nítorí pé ni ẹmọ́ bá jẹ sí òfin rẹ̀ kìí ṣe ríbà kìí ṣe ọ̀rọ̀ ènìyàn àmọ́ tó bá jẹ́ sí pé àgbà elérò so ríbà ni ọmọ so ríbà nìsìn so ríbà ni pàápàá jùlọ tó bá ti wájú ní bídà kò sí ríbà fáwọn ní bídà kí ló fà ni sẹgbẹ́ tí bá ń ṣe zìnà so òun tí àwọn èèyàn nífojú ẹlẹ́sìn wò kódà ojú pòkí àwọn ọmọ fi wà bí bẹ̀tẹ̀ tí máa ń ṣe bídíà anọ́mọ̀gbá àfáàyàn àfáàwọn tẹbárí tẹ̀síbá wọn ah, ọgbà tó báyìí látilẹ̀ tàbí olùpáyà ọlọ́wọ́ ma pé ó dà tán bá ti wọlé ẹkálùwà báyìí lẹ́yìn ọdún kan náà tó máa ń jáde kò ní kí jàmá kò ní èyí ń dá nítorí pé ẹ̀fí ń sọ fún àwọn èèyàn nípa pé aláburú ni ká má ṣe pẹ́lẹ́sìn ni

wọ́n sàlàyé fún wọ́n sàlàyé fún wọ́n ní sẹ́bẹ̀ níbẹ̀ ṣe mo ń ṣe rí ibà rẹ̀ mo ń sàbúrú ẹ̀mí ẹ̀ ní òkè ṣe bẹ́ ìrẹ́lẹ́ ìbáyìí wọ́n lànàbì sallallahu sallam ṣe fún Abu Jahm àti Muawiya àbí so nígbàtí obìnrin kan wá bá nẹ́bì tó lòun fẹ́ fẹ́ wọn so ànẹ́bì sallallahu sallam dẹ̀ sọ fún obìnrin yẹn nǹkan tí ń bẹ lára àwọn méjèèjì tánàbì advice ẹ̀ pé kó má fẹ́ wọn torí àwọn wàbáyì àwọn wàbáyì so tí ẹ̀nà bá ṣe bẹ́ẹ̀ ìyẹn tẹ̀lé súnà ní ṣe bá nìsìn ìyẹn tẹ̀lé súnà ní tó bá yẹ pé ìyẹn fẹ́ fi sọ èèyàn lára ní nígbé kìíní àmọ́ kò rí bẹ́ẹ̀ ọkàn láti ẹjọ́ rẹ̀ lẹ̀ ẹni à ẹjẹ́ ìrí bọ̀rọ̀ alágbájá ọlọ́run ló ṣàánú wa bá aláìkọ́dá aláìkọ́dá bọ̀rọ̀ alágbájá olófòfó ayé àtàlìkì yá mẹ́ni wọn ó rà bẹ́ẹ̀ jẹ́ wọn wọn sí ìmọ̀ èèyàn kankan à wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ bí obìnrin ṣe bá nìsìn eléyìí bá yí ò dá sàmọ́tọ́ bá yẹ pé wọ́n fẹ́ fi sọ èèyàn lára tó fẹ́ ní nǹkan kan yìí bá ṣe pọ̀ pẹ̀lú ẹ̀ so ibà ní sin so ìyẹn lè sọ́yìn lára bẹ́rù wà ní súnnà so kọ́nà wà fún sànà náà tó bá jẹ́ ti fífẹ́ ni wọ́n bí yẹn wọ́n bí yẹn wọ́n ní sí yẹn lè sọ bẹ́ẹ̀ ni yẹn lè sọ lábẹ́ pé mo ń ṣe nà síhà fún mẹ́yà mẹ́ni mo rí pé èyàn yìí fẹ́ kó sọ́wọ́ èyàn ká tí mo ma burúkà pẹ̀lú ẹ̀ ohun òsì mọ̀ nípa ẹni yẹn mo wá tètè lọ bá mo ní ó pè ní sí òfin lọ mí o

àbí lẹ́yìn ọmọ mẹ́ta tó bá kọ́ọ́lẹ̀ sẹ́bẹ̀ nìsìn tó kọ́ọ́lẹ̀ sísà wá di pé ẹ̀sìn máa wọ́n obìnrin ẹ̀sà fẹ́ gbọ́ bùkátà àwọn ẹnisa fóònù ó ṣe máa dámọ́sá ló mọ́sá láti mú sísà tí ò ní kàwọ́ náà sàpé yọ́ kàwọ́ so tètè dínà bí ò ṣe ní bọ́mà yáà ló so kí ẹ lè dè bẹ́ gidi so ó dá gan kódà wọ́n pèyàn sí wọn pèyàn sí àbíyàn rí pé business gan fẹ́ pààyàn papọ̀ kẹ́ẹ̀tì wá lọ sàlàyé fún pé sọ́ra o èyàn bá rẹ̀ bá yóò so nǹkan bá ń bẹ lọ́wọ́ inshallah so kò sí kan tó burú bẹ̀ wallahu